Thank ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن آخر الحديث كلام الله وخير الأدي ابي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. adàpẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run ọba yìí tó ṣe pé òun ló pa wá láṣẹ pé kí a máa dúpẹ́ fún un oore tó ga jù tọ́lọ́ ń ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọn ọbẹ̀ lọ́run kọ́lọ́run kó bá wá ní mùsùlùmí ọbẹ̀ lọ́run kọ́lọ́run kó wúra dé ní mùsùlùmí ọbẹ̀ lọ́run kọ́lọ́run ṣe wálé ní àlìjánná pẹ̀lú sábàbí islam. àwọn olùdọ́là bá ṣe fún wa ó pọ̀ gan olùdọ́là bá ṣe fún wa ó pọ̀ gan olùdọ́là bá ṣe fún wa àlè kàtá ṣùgbọ́n látara orí tọ́lá bá ṣe fún wa inú ẹ̀ òun náà ní í pé ọlọ́run fún wa ní àlàáfíà àlàáfíà ara wa kí ọlọ́run bá kótó sàlékún fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò ní àlàáfíà kọ́lọ́n kó bá ṣe àlàáfíà fún wọn. lẹ́yìn ìgbà náà òun náà ni pé ọlọ́run fi wá ní ọkàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí àbẹ̀lọ́run àlékún ìfọ̀kànbalẹ̀ kò sí fún wa ní agbègbè yìí olúwa ìwé tí ò ní ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ adúpẹ́ gbogbo orin tọ́lọ́run bá ṣe fún wa látòkè tó fi délẹ̀ ìkọlọ́mọgbà orí náà lọ́wọ́ wa àlékún orí ọlọ́mọṣẹ́ àbáṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. àwọn abẹ́lọ́hún abẹ́lọ́hún abẹ́lọ́hún fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀sán yìí kí ọlọ́run bá kí ó darí ibi tí máa máa bá wa sọ̀rọ̀ lọ síbi èyí tó jẹ́ pé màá ti rí ọ̀nà ọlọ́run ẹ̀yin náà ti ẹ̀ máa gbọ́ ọ kọ́lọ́n kó bá darí ẹ̀yìn náà kó fi gbígbọ́ náà kó jẹ́ kí ó jẹ́ nǹkan tí ó jẹ́ gbígbọ́ tẹ́ máa gbọ́ tẹ́ fi gbalada níwájú ọlọ́run ọba àti náà tí ẹ̀yin kọ́lọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà ó jọ ṣe wá ní àǹfààní la hawla wala quwwata illa billahi aliyyil azim tafsiri wa èyí tí a ṣe sẹ́yìn. nínú súrọ́tù súrọ́tù Isra òun náà ni tẹ̀síìrì tí a ṣe ní àná láti bí aya sixteen òun náà ni wọ́n ti kà fún wa sọ wọ́n kà fún wa á sọ̀túnmọ́ rẹ̀ lórí pé a máa bá tẹ̀síìrì títí láti bí aya sí thirteen yìí nam aya thirteen nam. أعوذ بالله من الشيطان الرجيم وكل إنسان ألزمناه طائره في عنقه. ọlọ́run bá ti ọlọ́run rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé gbogbo àwa tá a jọ mọ èèyàn kọ̀ọ̀kan òun ló jẹ́ wípé tọ́ ìrọ̀wú ìyẹn náà ni iṣẹ́ tí ọmọ èèyàn kọ̀ọ̀kan máa ṣe máa yẹ tí irú mi ní ú mi ní amalin iṣẹ́ tọ́mọ èèyàn máa ṣe tí ó máa gun sánmà lọ gbogbo ẹ̀ pátáyáyá àti lẹ́pọ̀ mọ́mọ ènìyàn fi olùkí ìyí ní nǹkan tó jẹ́ pé a ti gbé síbi ọrùn ọmọ èèyàn nínú kó jẹ́ wípé nítòótọ́ ló wà níbi ọrùn wa tàbí kó wípé ọ̀nà tá a máa ń gbà sọ wípé kò sí ọ̀nà tí èèyàn fẹ́ gbà bọ́ nǹkan nǹkan yẹn ti wà ní ọrùn èèyàn òun náà ni wọ́n gbà lérò ṣùgbọ́n tó súnmọ́ jù òun náà ni kó jẹ́ wípé ká túmọ̀ rẹ̀ nítumọ̀ tí ó fojú hàn wípé gbogbo tọ́mọ èèyàn máa ṣe pátá yányán wọ́n ti gbé kọ́ níbi ọrùn àbí ká sọ wípé gbogbo sẹ́tà ń ṣe láyé báyìí ká ń bọ̀ wá gbẹ̀san rẹ̀ lálìkí àmọ́ tá a bá ti ń ṣe báyìí àwọn màláìka wọn máa tá a bá sì ti kọ́lẹ̀ ibi ọrùn wa òun náà ni wọ́n ń kíìpù gbogbo ìwé náà sí ṣùgbọ́n nínú àwọn ìtumọ̀ méjèèjì nínú kọjá pé ká gbà yìí pé ọlọ́run ti kádà gbogbo sẹ́tà fẹ́ ṣe é ó ti gbé kọ́ wa níbi kò sí bá ti fẹ́ bọ́ kúrò ń láéláé àfikún jẹ́ wípé fẹ́ ká ṣe yẹn náà la máa ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé iṣẹ́ tá láyé yìí bá ti ń ṣe é torí pé wa gbogbo rẹ̀ ni wọ́n ń kọ́ lẹ́ẹ̀lẹ́ wọ́n sì ń gbé ibi ونخرج له ونخرج له يوم القيامة كتابا tó bá adijọ́ gbẹ̀ndé alikiyama wọ́n wà á mú jáde fún ọmọ ènìyàn wọ́n mú jáde fún ọmọ ènìyàn kìtàbá ìwé kan wọ́n mú jáde fún ìtọ́jọ́ pé ìwé náà ó jẹ́ pé ìwé tí ń bẹ níbi ọrùn rẹ̀ òun náà ni wọ́n mú jáde fún àbí ìwé iṣẹ́ rẹ̀ èyí tó ṣe tí wọ́n kọ́ lẹ̀ fún sọ wọ́n mú jáde fún un tó bá ti wá yẹ pé wá rí ìwé náà ọlọ́run bá ní ìyẹlẹ kọ́ ọ̀hún. ìyẹlẹ kọ́ ọ̀hún ṣó. ọlọ́run yóò bá ìwé náà pàdé ní ìwé tó jẹ́ wípé yóò máa jẹ́ ìwé tá a lè máa ṣí tó lè máa kà tí ó máa jẹ́ ìwé tí ó bá àwọn nǹkan níbẹ̀ tí ó ṣe máa ṣí báyìí tí a bá ń nà ṣára ìwé òun náà ni pé èèyàn ń ṣí i èèyàn ń sí èèyàn ń sí ìwé tí ó ṣe é sí òun náà ni àwọn òwe náà náà. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. wọ́n á máa sọ fún un wípé اقرأ كتابك ó yá ìwé rẹ lélẹ́yìí máa kà á ìwọ fún ara rẹ ló máa dáka ìwé rẹ ẹnì kọ̀ọ̀kan ni wọ́n fún níwèé rẹ̀ tí ó sì máa dáka ìwé rẹ̀ ọlọ́wà ni a sọ fún pé máa ka ìwé rẹ̀ náà. kàfà bínáfsì kàníyà mọ̀ọ́lẹ̀ nǹkan sí bá. ọlọ́ni káfà bínáfsìkà ìwọ fún ara rẹ ti tó àsìnbán àlẹ́yìká ní olùbíra rẹ léèrè tó ṣe ìwọ fún ara rẹ ti tó pé ìwọ náà lọ́ọ́ máa bí ara rẹ léèrè ìwọ náà lọ́ọ́ máa dára rẹ lóhùn ó ti tó fún ara rẹ pé kí wọ́n gangan jẹ́ olùbíra rẹ léèrè àwọn nǹkan tó ṣe lónìí lọ pé ọmọ ènìyàn yóò máa jẹ́ ẹlẹ́rìí ègéṣe ara rẹ̀ òun ni ó máa jẹ́ ẹlẹ́rìí fún ara rẹ̀ òun náà ni ó máa rí nǹkan tó ṣe yóò sì máa gbà wípé nǹkan tó ń ṣe òun lòun ṣe é so gbọ́dọ̀ jẹ́ pé ọmọ ènìyàn yọ máa wàlà alikọ́ máa àdé rọ̀ gbọ́dọ̀ jẹ́ pé yóò máa mú àwọn àwíjàre wá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ yọ gbà gbogbo tó bá bá lóun ṣe yìí òun lòun ṣe náà. ومن اهتدى فإنما يرتدي لنفسه ẹnikẹ́ni tó bá wá jẹ́ pé ìgbà tí ń bẹ láyé bí ó ti mọ̀nà òun náà ló mójútó fàyínnámà yẹtẹ́ni ní nafsihi ara rẹ̀ náà ní í ṣe mímọ̀nà yẹn fún torí pé ẹ̀san mọ̀nà yìí òun náà ni ó rí ẹ̀san rẹ̀ níwájú ọlọ́run ọba náà. ọmọ ẹni tó bá wá jẹ́ pé ó sọnù kúrò níbi ojú ọ̀nà àtitọ́ lọ́hùn kò tẹ̀lé ojú ọ̀nà àtitọ́ lọ́hùn irú ẹni bẹ́ẹ̀ kò máa ṣe náà orí ẹ̀mí ara rẹ̀ ní í ṣe é lé òun náà ni ó padà jìyà àìtẹ̀lé tọlọ́run náà. wàlá taziru wá zero tán zoro kúrò. ẹ̀mí kan tí ó mú ẹ̀ṣẹ̀ títí ẹ̀ tí wọ́n bá di ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tó gbé dání tó bá ìwé ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá tó ń kà á torí pé ìwé ẹ̀ṣẹ̀ wù ní kò ní lọ sọ wípé ìwé ẹ̀ṣẹ̀ lágbájá ẹ̀ mú wa ẹ̀ jẹ́ gbàmọ́tèmi kò sẹ́ni kan tí wọ́n bá ẹnìkan gbé ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lánàá tẹ́lá ni abẹ́sẹ̀ bàbá wò látara ọmọ islam ò múrú ẹ̀ wá rárá ìgbàgbọ́ báyìí islam ò gbọ́dọ̀ ní ibi àmọ́ bẹ́sẹ̀ ẹnìkan wò látara ẹnìkan ànábì sọ sálàm kọ́ ló múrú rìsálà bẹ́ẹ̀ wá iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan kálukú lọ́dá ní iṣẹ́ rẹ̀. iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan kálukú lọ́dà ni ó kàn jẹ́ pé ojúṣe ṣe tí ò bá ṣe bàbá yẹ kọ́ tọ́jú ọmọ kó tọ́jú ọmọ àìtọ́jú ọmọ yẹn yóò jìyà àìtọ́jú ọmọ ọmọ náà fún ara rẹ̀ ọlọ́run ti pàfẹ́tì làákàyè kó mọ̀nà àìmọ̀nà tí ẹ̀yẹn náà òun náà dájẹ́ àti ẹ̀ tẹ́ ẹ bá ní connection tó fi ń ṣàbúrú sábàbí tó jẹ́ yẹn ni wàá jìyà rẹ̀ òun náà tó ṣàbúrú yóò jìyà àbúrú tiẹ̀ lọ́tọ̀ ẹ̀mí kan kò lè bẹ́mi kan gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ náà. wàlá kunna mu'azzibina hatta nab'atha rasula. àwọn ọlọ́run ọba àìpíyà jẹ́yàn àfìgbà tá a bá tó gbé òjíṣẹ́ dìde làá tó máa fìyà jẹ́yàn tẹ́nìkan ọba ti rí rìsálà tí wọ́n iṣẹ́ òdòdó rẹ̀ ọlọ́wọ́n bá wọn lè fìyà jẹ láéláé nígbà ẹgbẹ́ náà àwùjọ tá a wà yìí àwa rí ìlú kan wọ́n wá dìtẹ́kìtì ẹ̀ àwọn òye gbọ́ rédíò wọn ò mú gangan nípa ọ̀làjú ilé ayé yìí wọ́n kà wá ń bẹ̀ àwa rí wọn wọ́n kà lọ dìtẹ́kìtì wọn wọ́n sì ń ṣègbésí ayé torí pé yẹn lè dá ṣègbésí ayé láì jẹ́ pé yẹn ní ẹ̀tọ́ sí gbogbo ayé yìí èyàn lè dá ṣègbésí ayé tọ́pẹ́ yẹn fi ṣègbèsè ayé ọlọ́run bá di gbèsè rẹ̀ fún yàn téèyàn jẹ téèyàn mu ó lè jáde láti inú lẹ́lẹ̀ téèyàn ó sì máa jẹ sọ lára ètò ọlọ́run ni sọ lọ́dara bẹ́ẹ̀ kọ́dà àwọn mẹ́wàá dẹ́gbọ́n lè máa fi ewé bo ara tí wọ́n sì máa fi dáàbò bo ra wọn wọ́n sì máa jẹ wọ́n sì máa mu tàbá láwọn èèyàn kan tó jẹ́ pé iṣẹ́ ọlọ́run ọba kò dọ́dọ̀ wọn irú àwọn báyìí wọn tó bá ti kú nínú wọn ọlọ́run ọba ò ní fìyà jẹ wọn tó bá dijọ́ gbé ìdàkẹ́ àmà ọlọ́run ọba máa tẹ́sítì wọn ni torí pé àyà tó wà yìí sọ wípé àwọn ọlọ́run èéfì yà jẹ́ èèyàn àtànàbọ àṣà rọ̀ṣùlà ó dìgbà tá a bá tó gbé ìránṣẹ́ kan tá a bá tó gbé dìde ìgbà náà tẹ́ni ẹ bá wá jíṣẹ́ fún wọn tí wọn ọba wá gbọ́ òjíṣẹ́ yẹn ni ó máa jẹ́ ẹlẹ́rìí pé wọ́n ti jíṣẹ́ kì wá sí náà ní pé kọ́lé pé lánàá bí ọlọ́run o ẹnìkọ̀ọ̀kan ní ànàbí ọlọ́run nǹkan ni ẹnìkan bá ti jẹ́ pé inú àwọn tó jẹ́ pé wọ́n gbàgbọ́ fún àpàlà nàbí yẹn tó bá ti gbéṣẹ́ yẹn wá sọ́dọ̀ rẹ̀ tó jíṣẹ́ fún ọ ó ti jíṣẹ́ yẹn ẹni tó bá jẹ́ bí ẹni tí ì ṣe mùsùlùmí tó jẹ́ bíi christian lápèjúwe irú ẹni bẹ́ẹ̀ ó lè má rí mùsùlùmí kankan tó máa confront ẹ̀ tí ó wàá sọ fún pé dáwà ṣùgbọ́n nínú rédíò yóò ti gbọ́ wá sí kan tí wọ́n sọ fún yín pé islam nìkan lọ́nà àti wọ́n ti ní oúnjẹ àlè lórí nìyẹn àá rí iṣẹ́ kan tí ó jẹ́ oúnjẹ àlè lórí ìyẹn ọlọ́run bá fi fìyà jẹ bàtà nìkan ọba gbọ́ iṣẹ́ yẹn rí rárá ọlọ́run bá òní fìyà jẹ ọlọ́run bá máa tẹ́sítì ẹ̀ ni bẹ́ẹ̀ bí àwọn ọmọ kéékèèké tí wọ́n kú tí wọ́n ti bàlágà tó bá jẹ́ pé ọmọ mùsùlùmí bá ní ètò fìdímúlẹ̀ náà ni pé torí pé bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ọlọ́run bá ṣàánú gbogbo àwọn tó jẹ́ bàbá yìí pẹ̀lú sábàbí pé wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run á ṣàánú àwọn ọmọ wọn pẹ̀lú ẹ̀ wọ́n jẹ́ ní àlìjẹ́ náà ṣùgbọ́n àti wọn bá jẹ́ mùsùlùkùn nínú wọn ọlọ́ba máa ń sanu àwọn kan nínú wọn yóò kó wọn síbi àwọn tí anabi ibrahim wọn máa mójútó táwọn náà jẹ ní àlìjẹ́nà àwọn páàtì kan nínú wọn ọlọ́run máa tẹ́sì wọn tó bá ti jọ́ pẹ̀lú àwọn tí ọlọ́run máa tẹ́sì so lọ́dọ̀ọ́ abẹ́ bẹ́ẹ̀ náà làwọn míì wà tó jẹ́ pé ẹlòmíì wà ó di tí ọfọ́ lójú gbogbo nǹkan ló ṣẹlẹ̀ sí nílé ayé rẹ̀ ẹlòmíì wà kí ó tó di pé iṣẹ́ dọ́dọ̀ rẹ̀ ó ti dàgbà kò lè gbọ́ nǹkan kan etí ẹ ó ti di tí ń ṣe má pẹ̀lú dàgbà lágbà báyìí náà ọlọ́run máa tẹ́sítì ẹ̀ náà ni ẹ̀ wà lórí ààrẹ bá ti dọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ilé ìpàtà yẹn yẹn àwọn là ń pè ní fatira tẹ́sítì wọn àwọn kan nínú wọn àwọn kan so àwọn tó bá pààsì wọ́n máa jẹ ní àlìjẹ́nà ọlọ́wọ́ ní pé iná ní ẹ̀ máa lọ ní ẹ̀ tó máa ń lọ bẹ̀ àwọn kọ́ làwọn ò lọ àwọn tó bá lọ bẹ̀ yóò dà àlìjẹ́nà fún wọn àwọn tó làwọn ò lọ yẹ àwọn ní ọ̀padà wá jẹ́ ọmọ náà náà. ọ̀la ọ̀rọ̀dẹ́nà àánú ní kakọ́rí ọlọ́ni nígbà táwọn ọlọ́wọ́ bá tá a bá ń gbèrò láti pa odidi àwọn ìran kan rẹ odidi ìlú kan tá a bá fẹ́ parẹ́ ọlọ́run ní àwọn tá a máa sábà lò láti pa ìlú rẹ àwọn olówó àwọn ẹni ńláńlá la mọ́ náà. wọ́n láwọn ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ́wọ́n bá báwọn olówó ti máa ń ṣe nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tábà fẹ́ palu karùn amánà àfọníṣẹ́dá a sọ di olórí fún wa mọ́tẹ́rọ̀ fi a àwọn tí wọ́n ní owó níbẹ̀ la máa jẹ́ kójó lórí wọn àwọn ẹ̀wá ni táwọn tó bá ti lọ́lá bá ti lè jẹ́ lórí ọ̀gọ̀ọ̀rọ̀ gbàtọ́ lọ́lá bá jẹ́ lórí lọ́jọ́ yìí pé etí wọ́n máa ń di wọ́n bẹ̀rẹ̀ sí máa fìyà jẹ àwọn ọmọ ìlú ni ọlọ́run ọba wa ṣetán láti pa á ìlú náà rèé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta amarina tàbí amarina ta a bá fẹ́ palu kan ẹ àájẹ kí àwọn olówó odò ọ̀pọ̀ àwọn tálákà bẹ wà kéré àwọn yìí wọn ti ẹni tí wọn ni kò fi kò kí nípa pé ní owó ọlọ́run fa akọ alẹ́ alikọ́wò. bóyá ọlọ́run ọba pé màá fìyà jẹ tó bá ti ṣẹ̀mí yóò wá di dandan lé wọn ìlú náà lórí ọlọ́run wá fìyà jẹ gbogbo ìlú náà àwọn èèyàn bú bẹ́ẹ̀ ọlọ́run fìyà jẹ wọn wọ́n tún jẹ́ yàrá láyé wọ́n jẹ́ lálìkè àmọ́ àwọn èèyàn rẹ bẹ́ẹ̀ àwọn ò kú pẹ̀lú àánú ọlọ́run ọba ọlọ́run ní kíkú wọn ní wọn lára torí pé pẹ̀lú àánú ọlọ́run ó fi kú wọ́n tún wá lọ parí àánú ọlọ́run tó bá dijọ́ gbé dàkè àmọ́ ọlọ́ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó jẹ́ ìyà tí fi jà àwọn aráàlú náà ọlọ́ni yóò wá di òdodo lé wọn lórí náà. ọlọ́ni fada marina àwọn ọlọ́run ọba àwa demolish àwò dànù àtìlúlẹ̀ dànù ìlú náà tẹ̀dìmẹ́rọ ní ìtìlúlẹ̀ gan àwọn ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀. نعم وكم أهلكنا من القرون من ọlọ́run ní àìmọye láti parẹ́ nínú àwọn sẹ́ńtúrì táwọn ọlọ́run ọba ti parẹ́ mìmbáàdì nùhìn lẹ́yìn nùhù àìmọye àwọn yẹn láti parẹ́ ìdọ́dọ̀ yẹ ká pa wọ́n rẹ́ àwọn ọlọ́lá nù wọn ní afa sábàbí rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àwọn ni wọ́n ṣì àwọn ọmọ kéékèèké lọ́nà àwọn ni wọ́n ṣì wọn lọ́nà àwọn tí wọ́n jẹ́ alágbára àwọn ni wọ́n ṣe ọ̀lẹ inú wọn àwọn ni wọ́n ṣì wọ́n lọ́nà àwọn tí wọ́n jẹ́ lówó inú wọn àwọn ni wọ́n ṣì tálákà wọn àwọn ni wọ́n ṣì wọ́n lọ́nà àwọn ọ̀jọ̀gbọ́n wọn àwọn ni wọ́n ṣe àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan wọn àwọn ni wọ́n ṣì wọ́n lọ́nà ọlọ́ni àìmọye sẹ́ńtúrì àìmọye dáńtì àdáńtì táwọn yẹn ti lò tàbí parẹ́ dànù náà. وكفى بربك بذنوب عباده خبيرا wàkàfà bírọ̀bìkà ọlọ́run ọba rẹ ti tó lẹ́ni tó mọ̀ lẹ́ni tó rí gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn ẹrú sì máa ń ṣẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mọ̀ pátá yanyan ọlọ́run wa sọ fún wa pé ẹ̀ṣẹ̀ àwọn ẹrú sì tá a fi máa ń pa wọ́n rẹ́ èyí tó pọ̀ jù àtọ̀dọ̀ àwọn olówó wọn òun náà ní ti wọn eléyìí níbi tí a dé ní àná tẹ̀síìrì wa tò ní wọ́n kà díẹ̀ fún wa bẹ́ẹ̀ kódì pé a máa bá tẹ̀síìrì náà lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد الأعجلة عجلنا له فيها عجلنا له فيها ما نشاء وجعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء عطاء ربك محمورا وانظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر وللآخرة أكبر درجات وأكبر تفضيلا لا تجعل مع الله إلى آخر فتقعد مذموما مقبولا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa ní suratul Isra aya eighteen ọlọ́run ní man kana yuridul ajila. man kana yuridul ajila ta'ajjalna lahu fiha. ọlọ́run ní ẹnikẹ́ni tó bá jẹ́ wípé nǹkan tó ń fẹ́ ó ní pé a ilé ayé yìí ẹ wò ó ní nǹkan àkọ́kọ́ rí ayé yìí ti tó bá bàtà máa yanjú ọ̀rọ̀ àlìkìámà ìtẹ̀yìn bá kọ́kọ́ rí òun kọ́kọ́ máa ń ṣe náà ìwọ́n tí bàbá ò ti tó ọjà ń sọ gbálìkì àmà àlìkì àmà so wọ́n sọ fún ọ pé a nítorí ọgọ́gọ́ rí iná gọ́gọ́ gbádùn rẹ̀ náà ọlọ́run ṣàlàyé fún wa àwa tá a jẹ́ mùsùlùmí èyí táwa ò tí ì rí yẹn òní kákàsí wàlàlà ákìrọ̀tù khairul laka minal ula àlìkìyàmà olólórí fún wa jùlẹ̀ ayé ìlọ ká má jẹ́ kí ayé yìí ká má jẹ́ òjò wa lójú gbogbo màtáwù tí ń bẹ ní ayé yìí màtáwù lè gòrò ìgbádùn ìtànjẹ lásán ni lóbi jẹ́ pé ó lè destroy láti any time èèyàn lè kọ́lé dọ́lọ́wọ́ ní kílé ojú lè kójú kan lẹ́lẹ̀ tí ó sì ní padà nílé mọ́ èèyàn lè ní ọlọ́ọ̀ni ní kí mọ́tò yẹ kó bàjẹ́ tán yán yán kéèyàn má padà ní kódà èèyàn gangan bọ́dí ara rẹ gangan tí wọ́n gangan ni ọlọ́run lè dá ọjọ́ kó lẹ̀ tó ò ní wúlò fúnra rẹ mọ́ so ilé ayé yìí ṣe nǹkan téèyàn kà sí kò sí tí ò lè dé wá báyẹn ní at any time kò sí guarantee kankan lé ayé ẹ bá ti wà ń bí nísìnyí tó bá di bọ́ọ̀mù bá gún gbogbo wa lè kú tẹ́ akóńgbẹ̀ tí wà nù. so a gbọ́dọ̀ ajẹ́kọ̀jọ́ wa lójú ilé ayé yìí ò ní fọkànbalẹ̀ kankan kò à ń gbé ní ẹ̀tẹ́lẹ́wú ni. látàárọ̀ sí balẹ̀ inú ewu là ń gbé pẹ̀lú ayé so ká méjì ọjọ́ wa lójú ara kí wọ́n sọ pé ah, ayé la ṣe ká tó sọ̀rùn gbogbo ah, eléyìí o ọ̀rọ̀ kan tí ò wúlò ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí wípé èèyàn a máa fẹ́ràn alẹ́ ayé máa ń àjìlá ẹnikẹ́ni tó sọ wípé ah ilé ayé lòun nífẹ̀ẹ́ ilé ayé lọ́kàn èmi àwọn tí ilé ayé máa ń kàn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọn a máa jẹ́ kèfèrí kèfèrí mi náà wà lọ́jọ́ yìí pé òun nígbàgbọ́ pálíkì àmọ́ ń bẹ àyà tẹ̀lé máa ṣàlàyé fún wa wípé yóò sì máa ṣiṣẹ́ àlìkè àmọ́ ó lọ́ọ́ pálíkì àmọ́ ń bẹ ṣùgbọ́n pẹ̀jẹ́ mùsùlùmí yóò sì máa ṣiṣẹ́ àlìkè àmọ́ yóò máa rán wọn lọ ó lè jẹ́ pé yóò máa rán àwọn ẹ̀ma lọ pé ah, àmọ́ eléyìí ẹ jẹ́ kí n fún scholarship ẹ jẹ́ kí n tọ́jú ẹ ẹ jẹ́ kí n gbogbo tí ń ṣe àṣedànù ni kò ní wúlò fún lálẹ́kì àmọ́ so àwọn tó wá jẹ́ pé a máa rí nínú mùsùlùmí a rí nínú kèfèrí tó jẹ́ wípé gbogbo ìgbésí ayé tiẹ̀ ayé nìkan òun ni nínú àwọn mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ àwọn bíi ipò kí inú wọn àwọn ni wọ́n jẹ́ pé ilé ayé ni ó mú wọn lẹ́mìí tó bá ń ṣẹ̀sìn gan tí bá ń kírun torí ayé ni fi ń kírun o èmi ò sàyédé lọ kírun èmi tó bí dáa bá ti kírun báyìí ọjà wọn máa ta gbogbo nǹkan máa lọ gẹ́gẹ́ bó ti yẹ kó lọ nífẹ̀ẹ́ káwọn ọmọ mi ọ sáárẹ̀ nífẹ̀ẹ́ kíyàwó mi ọ sáárẹ̀ nífẹ̀ẹ́ kábúrú ọ̀sẹ̀lẹ̀ sí mi torí ẹ̀ ló fi ń jọ́sìn fọlọ́ bílẹ̀ ayé rẹ̀ ó ti dùn torí ẹ̀ ló fi ń jọ́sìn fọlọ́ bẹ́ẹ̀ náà ni kèfèrí mi náà torí pé ilé ayé nìkan ló wọ́n máa lé kiri ni wọ́n máa bá káàkiri sọ oní wọ́n máa bá káàkiri àwọn mùsùlùmí náà wà pẹ̀lú bẹ́ẹ̀ náà gbogbo tí wọ́n máa mú láyà wọn ọ̀rọ̀ pé èmi náà mo fẹ́ dépò gíga mo fẹ́ kàwé dójú ẹ̀ eh, mo fẹ́ jẹni ńlá dójú ẹ̀ wọ́n ní kéèyàn má kàwé dójú ẹ̀ wọ́n ní kéèyàn má jẹni ńlá dójú ẹ̀ ṣùgbọ́n má jẹ́ ó bẹ̀sì jẹ mọ́ ọ lọ́wọ́ ẹlòmíì torí ipò tó fẹ́ ní ó sì jẹ́ pé ó rò pé òun ẹ̀sìn wọn yà bàjẹ́ ni òun ó de ipò tó fẹ́ de so wọn lo ipò yẹn lọ́wọ́ a máa sọ pé nígbà tó bá débẹ̀ tó òun tẹ̀sí yẹn sí tó bá dẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run níjó débẹ̀ tó bá dẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run ó jẹ́ ó débẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ kí n tó gbà lórí rẹ̀ kó lè rí mú bó bá ti débẹ̀ tó bá ní àwọn ah, òun tẹ̀sí ṣe ìrọ́ ni ẹ̀sìn ló tún bàjẹ́ sí ni. ọlọ́ni mankana yorí ìdúlẹ̀ àjìlá. yorí ìdúlẹ̀ àjìlá ta'ajjalna lahu àwọn èèyàn kan ló ń sọ ẹ ń bá gbèrò nínú àwọn èèyàn táwọn ọlọ́run ọba dá sílé ayé ó jẹ́ mùsùlùmí ni jẹ́ ni gbogbo ẹni tó bá gbèrò nínú wọn ọlọ́run ní àmọ́ filé wọn lọ́wọ́ báyìí á tó pé eléyìí tá a fẹ́ fún yìí kò lálìkì àmọ́ kankan ẹ̀jẹ̀ agbélé ayé lé lọ́wọ́ bílẹ̀ ayé bá dọ́dọ́ yẹn ọ̀gọ̀rẹ́ tí ayé òdodo rẹ̀ ni òní lálìkì àmọ́ ọlọ́run ní ajanna la òfin ha ọlọ́run wa ní pé ẹ wá wo nǹkan méjì lọ́wọ́ bá mú wa ló fi kọ̀ yádọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run gbogbo tá a fẹ́ fún padà ń bẹ̀ ọlọ́run ní máa nà ṣáà kù ọlọ́run ní ntàwọ̀ ọlọ́run ọba bá fẹ́ là ń fẹ́ ní kọ̀ọ̀kan yín kì í ṣe ń tẹ́ ẹ fẹ́ la máa fún yín ẹlẹ́bí kan ò gbẹdọ̀ igbó ń fẹ́ nǹkan kan ó dé àṣìfẹ́ odò wa rò pé òun ló ń ṣe wàhálà tó ń fi ni òǹkọ́ ló ṣe wàhálà tó fi ni yín tó wu ọlọ́run ló fẹ́ ní kọ̀ọ̀kan nǹkan àkọ́kọ́ nìyẹn ó lè gba nǹkan kan láyé yìí pé ó fẹ́ ní láyé yìí yín tó bá wu ọlọ́run ọba ni ó fún ọ ọlọ́run ọba yóò ti dúnìyà lima yuhibbu wàlìmà la yuhibbu ọlọ́run ọba máa ń filé ayé yìí í máa fún lima yuhibbu ọ̀nà méjìlá máa ń gbà túmọ̀ rẹ̀ ẹni tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ yóò fún nílé ayé yìí wàlìmà la yuhibbu àtẹnitọ́lọ́run ọba ò tún nífẹ̀ẹ́ ọlọ́run fún ilé ayé yìí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run bá máa ń filé ayé yìí tọrẹ ìmọ̀ọ́yù ìbù ẹgbẹ́ ni mo láìkiri ayé yìí lé ilé ọlọ́sìn ẹ̀yà mo fún ọ yóò fẹ́ di president yóò lò fẹ́ di president ọlọ́run bó ní màá sọ ọ́ di ọlọ́run bó ní màá sọ ọ́ di ẹlòmíì ló jẹ president lẹ́ẹ̀mẹrin lẹ́ẹ̀márùn-ún àyà àwọn ọmọ òbí ah kádàrá kan ló tó báyìí ẹ̀rí ìjọba ṣe náà ma rẹ̀ yìí máa tọrẹ nígbà tó wà kékeré gbogbo tí ò rí gbogbo tí ọ̀kan ní ọmọ sọ màmá rẹ̀ máa tọrẹ nígbà tó kékeré tó ọlọ́run á sànú gbogbo tí ọ̀kan ní ọmọ ṣàlàyé nígbà tó nǹkan tí ṣe ọlọ́ni àwa là ń fún wọn. ọlọ́run fi ilé ayé tọrẹ ẹ bá lóun fẹ́ràn ayé gbà ó ìtura máa ń jẹ àyàn lójú ni ẹ̀tọ́ nígbà nìkan tí wọ́n bá yẹn wọ́n wá ikú náà rọ pé èmi náà bà ẹgbẹ̀rún èèyàn ni ìbá sọ́ra àdébẹ́ agbára ti bá ó ti bá ó ti bá ó ti bá àìmọye èèyàn ní òní bá wọ́n lọ ka gbẹ́dọ̀ kó bẹ́ẹ̀ di president Nàìjíríà èmi ò lọ́wọ́ di president Nàìjíríà tẹ́gbọ́dọ̀ máa fún lé lọ́wọ́ báyìí tó fi lé lọ́wọ́ báyìí gbogbo àwọn tẹ́gbẹ́ àwọn tí wọ́n gbà báwọn fẹ́ di president Nàìjíríà ọ̀gọ̀rọ̀ ọmọ ẹ ti pọ̀ tó èèyàn mélòó gangan ló di president Nigeria. èèyàn díẹ̀ lọ́lọ́ba máa ń fún ìtànjẹ náà yẹn máa ń tàn wá jẹ náà nìyẹn lórílẹ̀ ayé ìlẹ́gbẹ́ àwọn yọ̀bẹ̀ kú sórí ìwé àwọn yọ̀bẹ̀ kú sórí rẹ̀ èèyàn díẹ̀ nìkan ló lówó nù ìwé àwọn sì bẹ̀ kú sórí ẹ̀ ọgbẹ̀rẹ̀ àdọ́gbẹ̀ iṣẹ́ ni wọ́n lọ ṣe wọ́n lówó ju àwọn àdọ́gbẹ̀ yẹn lọ sólẹ́tara bẹ́ẹ̀ òun náà ni wípé látara bẹ́ẹ̀ oníbi ká sọ̀rọ̀ àwa dáadáa ká má jẹ́ kílẹ̀ ayé múmú lẹ́mìí wa àwa tá a jẹ́ mùsùlùmí ẹnikẹ́ni tí bá ń jẹ́ pé ilé ayé nìkan ló ń gbèrò ọlọ́run ọba máa fi ilé ayé tọrọ pé tó nífẹ̀ẹ́ ẹni tí ò tún nífẹ̀ẹ́ rẹ ọlọ́run bó fún ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ bá lè nífẹ̀ẹ́ ilé ayé ọlọ́run ti sọ lọ́fẹ́ fún yín bẹ́ẹ̀ yóò fún yín tó o ń pẹ́ lọ sí ọjà sáà ti jẹ́ pé òun lọ sọ́jà rẹ òun jókòó sí ṣọ́ọ̀bù rẹ òun tajà rẹ ọwọ́ ń pẹ́ lọ sọ́jà kí pé ọ̀gẹ̀gbẹ̀ lọ́wọ́ máa ṣe atẹ́tẹ́rẹ́ o ọ̀ ń pẹ́ lọ sọ́jà o wípé ah, ó yẹ kí n ka Quran kí n tó jáde lọ sọ́jà o kí n tọ́ra rọ ọwọ́ ka Quran ọwọ́ lọ sí ọ̀yọ̀ òkè màá rẹ̀ síbi ọwọ́ lọ sọ́jà gbọ́dún tajà díẹ̀ ọdún wo pé a ah, ti máa lọ kí zuri kò yẹ kí sálẹ̀ padà síbi ṣọ́ọ̀bù máa na ẹ̀yẹ tó ka Quran díẹ̀ kí n tó rẹ̀ sàn díẹ̀ mbẹ́ máa lọ ká sẹ́yìn ka Quran yẹn gbogbo tó máa fẹ́ ṣe fún ọ ni ó ṣe fún ọ àyẹ̀bẹ́ ògbé kó tó lọ kí zuri ó ẹ́ ìlú eh, lọ kí zuri o mo máa ti lọ ẹjọ́ náà bọ́ nísìnyí tí ó bá mi níbí kò kú ọbẹ̀ kò ní wọn ká sí orí ìmọ̀ kí gbogbo ẹ̀ pọ̀ lálẹ́ ìyìn tọ́lọ́ bá lóun ó ṣe fún náà lóun ó ṣe fún náà kò ní yàtọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ó wò pé dídó tá a dó tá a lọ kírun yẹn tá a lọ kírun yẹn ó máa pè nǹkan wá ó ṣeéṣe kó pè nǹkan wá kí wọ́n rajà yẹn kéèyàn lọ pé ah òun owó délé tó bá bá wọ́n yẹn gan tó bá dalẹ̀ kò ní lè kí mẹ́rin kò ní lè kí ṣáà òun ni máa kà yóò tún máa ṣètò orí bóòlù owó tuntun lọ rà míì lọ́la so gbogbo ẹ̀ wà bàjẹ́ mọ́ lọ́wọ́ ẹni pé zuri ó tún ka kùrán lẹ́yìn gbà ó ká siri ó kà lẹ́yìn gbà náà tó bá ẹni bẹ́ẹ̀ owó yẹn ọlọ́run ti fún ní kọ̀nà à kò lè dá láàmú lálẹ́ kọ́nìkọ́nìkọ́ kì í kò bá nílé ayé bá wọn ni kò ní jẹ́ wọn lẹ́sìn. lóbi pé ẹni tí ò nífẹ̀ẹ́ ilé ayé ọlọ́run bá máa fún ilà àlìmọ̀ yòóhìbù ọlọ́run ní fún ní ìgbàgbọ́ àyà àtẹ̀ntọ́ bàbá nífẹ̀ẹ́ ni wọ́n fún ní ìgbàgbọ́ àtẹ̀ntọ́ náà tún nífẹ̀ẹ́ ìgbàgbọ́ lọ́wọ́ bá wọn fún èyí ó nífẹ̀ẹ́ sí fún ara rẹ̀ ni ó nífẹ̀ẹ́ àlìkíyàmọ̀ fún ara rẹ̀ ni ó ní wọ́n wálé ayé tó bá wálé ayé tó bá rí tán yóò tó ba gbogbo ògbésí ayé ẹ̀jẹ̀ náà ni má wa ọlọ́run bó fi lé ọ lọ́wọ́ màkánà yorùdúlẹ̀ àjìlá عجلنا له فيها كان يريد العاجلة عجلنا له فيها àwọn tó bá yẹ pé wọ́n ń gbèrò wípé àlẹ́ ájílà ọ̀rọ̀ ilé ayé nìkan ló múmú láyà wọn látàárọ̀ títí dalẹ́ ọ̀rọ̀ ilé ayé ni wọ́n bá lọ ọlọ́run ní ààfún wọn ọlọ́run ní ààfún wọn nínú ilé ayé ìmọ̀ nàṣà. ìdáwọ̀ ọlọ́run ọba bá fẹ́ là á fún wọn àwọn kọ́ ni wọ́n sọ fún wa pé níta gbọ́dọ̀ fáwọn ni ọlọ́run àwọn wo láti wá fún lẹ́nà àwọn tó bá tún wù wá láàfún àwọn kan ó kàn máa dààmú kiri ni wọn ò ní rí kíní yẹn wọn máa dààmú tiwọn ni ẹlòmíràn dààmú dààmú dààmú kó o fẹ́ wọlé kó o fẹ́ wọ skul kò ní wọ skul láéláé nígbèsè ayé títì bọ́lá ti ṣètò tiẹ̀ nù. ẹlòmíì sì ní dáàbò pọ̀ ọlọ́run sì fi lè lọ́wọ́ ètò tiẹ̀ ni bọ́lá ti ṣètò nìyẹn bọ́lá ti ṣètò tiẹ̀ ni ọlọ́run ni àwa làáfún ẹni tó bá wù wá láàfún ìyìn tó bá dé wù wá lásìkò ni láàfún yàn tọ́wọ́ máa ní ọbẹ̀ gbà kankan lọ́dọ̀ ọlọ́run ìbúgbà ló wù mí wọ̀ ọlọ́run ni ọ̀hún lè wọ bíi lálẹ́ ó máa wò lọ́ọ̀kan ni ó sì máa wò lọ́ọ̀kan tó tọ̀ ni ó yàtọ̀ bá tó lọ pé ọwọ́ bẹ̀rẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ sí àbúrò ẹ̀ ètò ọlọ́run ọlọ́run pé ẹni tó bá wù wá láàfún ẹni tó bá dẹ̀ wù wá làwọn á máa fún ènìyàn ọlọ́run àni àwọn tó wà kí ló wà sọ fún wa. summa ja'alna lahu jahannama yaslaha. olóhùn ọba tó bá rẹ̀ ga ilé tó bá rí ayé yẹn tó bá wá rí tán ọlọ́run ní ẹ lọ wò dáadáa ja'alna lahu jahannama ọlọ́run ní iná jahannama làá padà sí fún kò ní rí fi wálìkì àmàlà yìí láyìí iná ọjà nàmà ni ó padà ní á padà lọ ṣe fún yẹsùláhà yóò padà wọ ọjà nàmà màdìmúmà. ẹni èébú ni ó bá wọ ọjà nàmà kò ní ní tọ́lọ́ǹsì kò ní tọ́lọ́ǹsì láíláí ẹni èébú ni ọba wọnú Jánnà tó gbé tó tó ní yẹn ẹnìkan fẹ́ẹ́ di pòfẹ́sọ̀ ó dààmú dààmú dààmú ó kàwé ó kàwé ó kàwé ó kàwé nínú láìbírì ó fẹ́ẹ́ para rẹ̀ ó ṣe gbogbo ó ṣe gbogbo ẹ̀ ó di gbogbo kan ó kọ̀ nǹkan ó ṣe gbogbo ẹ̀ ó wá dì ẹjọ́ dì tán kò ní rí ìsìláàmù yẹn kò tún ní rí ṣe ní tó dì yẹn gbogbo sẹ́gbẹ́sẹ́ ló fi dì yẹn ní ọ̀wájọ́ lójú kò ní rí ṣe yóò tún wá mú ilé pé ah mo gbọ́dọ̀ tún di emeritus mo gbọ́dọ̀ di nǹkan kan báyìí so wọn bọ́dọ̀ recognize mi lágbàáyé so wàhálà tí o máa bá káàkiri nìyẹn so ma jẹ anna la o jẹ annama yasla a mazimuma madihura ọlọ́ni a wà tó wá ṣe jẹ́ annama fún ní ìgbàdá gbé yasla a yóò wọnú jẹ́ annama yẹn tí ó lọ jóná ń bẹ̀ madimuma lẹ́ni tí ọlọ́run ọba wọn máa ṣe ní ẹni èébú níbẹ̀ madihura lẹ́ni tọ́lọ́ ọba ó ṣe lẹ́ni tọ́lọ́ ń gbé jìnnà sínú àánú rẹ̀ bọ́lá ọba ti sọ nìyẹn àdìsí òṣìṣẹ́ ọlọ́run ọba tí àwọn afáà sọ fún wọn bíi wọn ní àdúnìyà dàrú dàrú máa lá dàrọ̀ làwọn ilé ayé yìí àdìsí àwọn Aisha ni òṣìṣẹ́ ọlọ́run ọba ló sọ ó wà ní Muslim Imam Ahmad ilé ayé yìí àwọn tí wọ́n nílé ń bẹ̀ àwọn tí wọ́n gbé gbogbo nǹkan lọ wọ àwọn tí wọ́n gbé ọlá wọn ní ah, ilé bẹ́ẹ̀ lónìí onílé fifteen onílé kìíní kan tó ń ka gbogbo ẹ̀ báyìí ẹ lọ wò ó àwọn tí ò ní lálìkì àmọ́ àwọn yẹn máa ń jẹ́ ọ̀gọ̀ ọ̀rọ̀ wọn ò ní lálìkì àmọ́ ilé tí wọ́n fẹ́ ní láyé náà ti níwò kò sí ní fún lálìkì àmọ́ wọ́n kàn kọ́ nígbà alẹ́ rẹ̀ àwọn gbòó ní gbébẹ̀ o ẹ̀yà bó sì ní gbébẹ̀ ọ̀rẹ́gbẹ́ mélòó náà ló náà ní oníyàwó ìyàwó kan àtọ̀hún wọ́n dẹ̀ bímọ mẹ́ta sọ àwọn ọmọ náà náà ni ilé ibi tó ti fẹ́ ní lónìí ọlọ́run ti fún gbogbo ilé tó fẹ́ ní ló fi ní káàkiri so ó nílé ó nílé gbogbo state tó wà nàìjíríà ló ti nílé so bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò nílé àlìkè àmọ́ so àdúnyà máàlú kò máàlú máàlá máàlá làwọn ilé ayé ilé tí ilé dúkìá ni fẹ́ni tí ò ní ní dúkìá lálìkè àmọ́ tẹ́gbẹ́ ìyá níbọ̀ wá jẹ lálìkè àmọ́ wàlá a yẹ jìnnà ò máàlá àkàlà làwọn ẹni tí ò sí láàkáyè fún òun ẹgbẹ́ láyé ni ọmọ kojọ bẹ́ẹ̀ ni abẹ́ ló ń bẹ́ nǹkan àwọn yẹn fi táwọn olówó tí wọ́n ní owó ráyè tí wọ́n fi lé ní ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ma ó pọ̀ lẹ́lẹ̀ ń wò dé sí ẹlòmí lè lọ́mọ promote orin ẹlòmí lè promote sìgá ẹlòmí lè promote ọtí ẹlòmí lè promote bọ́ọ̀lù ọ̀dọ̀ ẹ̀ máa gbá bọ́ọ̀lù ẹ̀ ọdún máa gbá ẹ̀ máa gbá ẹ̀sìn tẹ̀wọ̀n bẹ́ẹ̀ kò ní yẹn kan. kò ní pé wọ́n ti yàn kan tó jẹ́ tẹ̀sán ọlọ́run ọba kò ní náwó síbẹ̀ gbogbo ọlọ́run ọba ò ní darí ẹ̀ lọ́bẹ̀ ni ilé ayé ni gbogbo èròǹgbà pàtà bí ó ti ṣe so ẹ bá ti wáyé pé kò aka ìkankan fún òun náà ni máa tí ó máa ayé ìjọ lẹ́yìn náà Anas Malik a bá òun ni gbogbo ìgbésí ayé rẹ̀ pàtẹ́yányán àlìkìyàmà ni gbogbo ìgbésí ayé rẹ̀ já àlọ́lọ́ ugìnà òfin kọ̀lbì satisfaction lọ́lọ́run fi sínú ẹ̀mí ẹ̀ báyìí kò sí náà ṣe fún tí ò ní satisfaction tó bá ń lé nǹkan tó wọ̀ ló ti tẹ̀ tó gbọ́ tí kìíní ẹ̀ gbọ́ kò ní jẹ́ lójú lọ títí ah, ẹ̀ ní alhamdulilayi ọlọ́run dẹ̀ mọ̀ pa burú bẹ́ẹ̀ wà bí kìíní ò ti fi fún mi o owó èdè kọ́ńtà kó bẹ́ẹ̀ yọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ gbòòrùn tiẹ̀ dọ́wọ́ máa fi dẹ́rẹ́ pé bá ń lélẹ̀ ayé tọ́wọ́ bàbá fún kinní yẹn ibẹ̀ ni ẹ̀jẹ̀ rẹ̀ ó ti máa ru so ẹ̀jẹ̀ rẹ̀ ó ti máa ru yóò kọ́ lọ síbítì yóò tó bọ̀ so yóò ti dákú yóò lọ síbítì yóò dé wọ́n tún gbé wá ní òní à ẹ̀ ti wá ní hypertension báyìí agbọ́dọ̀ gbé yín agbọ́dọ̀ base yín on drugs ẹ ra máa lo drug yẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ máa ronú díẹ̀ díẹ̀ máa ronú díẹ̀ díẹ̀ so bó ti máa ṣẹlẹ̀ nìyẹn ìkànnì àwọn tó jẹ́ àwọn tó súnmọ́ mi dáadáa wọ́n lé dúró abẹ́ lọ sí ọsibítù wọ́n ní à ah, gbogbo bí ilé wọn gbé sí yàn lápá yìí pé ṣé mo ní ṣé ṣé búlọ́ọ̀dù ṣé mo ní ṣé ẹ̀jẹ̀ mi ẹ̀rọ wọn kọ gbé nǹkan sí yàn lápá wọn kọ wò pé kí ni bí ẹ̀rú bí ẹ̀rú ni yóò tó bá dídé ìjọba tó gbé sí lára rẹ̀ pé wàláì kò sí wàhálà kankan ìyìn ní ròdù kankan mo ti wáyé. <laughs> wọn ò ní òní pé wọn máa dààmú ara wọn so lẹ́yìn ló wọn gàgé wọn ò sí gbẹ ní ẹgbẹ́ gẹ̀ẹ́sì pé àwọn tó bá ṣẹ̀ṣì ara rẹ ó lè padà níbi ó lè lókè so <laughs> ó ní ìyẹn nìkan ní ṣùgbọ́n òun lé ayé yìí tọ́lá náà ti parí bá ti jẹ́ bá ti mú lẹ́yìn kí n kàn sí iṣẹ́ kí n sì jẹ́ ìròyìn kí n wọn lè rí wọn so lọ́tara bẹ́ẹ̀ wọn lè pe jẹ́ alọ́lọ́ ògìnì ẹ̀ òfin kọ̀ǹpì ọlọ́run bó mú ọ̀rọ̀ rẹ̀ yóò fi sínú ẹ̀mí ẹ̀ wàjámọ́ aláhùn ṣàmùláhùn gbogbo tí bá ń kójọ báyìí ọlọ́run jọ máa rí kójọ tẹbi ìwọn bá nǹkan tí bá ń kójọ ọlọ́run jọ máa rí kójọ òun náà máa rí dùn lára gbogbo nǹkan tí ìwọn bá dáwọn bá wá ṣe fún báyìí yóò tó yóò tẹ̀ máa dúpẹ́ ọdọ ọlọ́run ṣé máa rí gbogbo àkójọ yóò máa rí kójọ wà àtàtì ìdúnìyà wàyíyà ọ̀ọ́gìmà ilé ayé kan bá wàá máa bá ilé ayé wàá di ẹni tó jẹ́ wípé ó ń fẹ́ ni pé tí a bá ti kárí ayé sí ah, ẹ eh? àwọn ọmọ mi ni àbùná òdùnìyà àwọn yẹ ilé ayé ọmọ darí wọn ni ẹ yà lọ pati báyìí ẹ yà lọ náwó fẹlẹrẹ ẹ yà lọ sí báyìí lọ wo mọ́tò kan dání pé o ti lò rí kọ ọra ọ yà lọ lálẹ́ kan mọ́lẹ̀ kó kọ ilé dání pé o ti kọ rẹ rí gbogbo gbogbo ilé ayé yóò máa dààmú ẹ ni pé mo fẹ́ kọ ilé kan dání pé o ti kọ rẹ rí yóò wá bẹ̀rẹ̀ wàhálà so ibi tí ilé wọn sọ yàtọ̀ yẹn ilé tó ebi yóò ní kẹkẹrẹ bí mi ṣe yóò rọ̀ fún yín wàmọ̀nkánà ti dúnìyà àmà ẹ̀rọ ìgbé ilé ayé ni gbogbo ìgbésí ayé jẹ́ àlọ́wọ́ àwùfà kọ́wọ́ fi àìní yìí gbogbo dọ́bà ní òní tó ẹ̀ máa rí báyìí o ẹlọ́wọ́ àwọn bọ́lá àwọn dọ́bà ní ọ̀hún sí ẹlọ́wọ́ ojú wọn báyìí pé wọ́n ti wọ́n jẹ́ òlé tó wọn láéláé ìdí wọ́n jẹ́ òlé tó wọn láéláé tọ́lá lè sọ wípé à owó kìíní afẹ́ dínkù wọ́n lé owó tó tó wọn náà tó fi kú o ẹ̀jẹ̀ á gé owó yín wọ́n sálẹ̀ wọ́n ni ah ẹ jẹ́ kí ni ẹni gbé láéláé owó tí wọ́n ní ó tó wọn náà ṣùgbọ́n òun ò lè òun ò lè wà satisfy láéláé láéláé àìní lè wà satisfy ọlọ́run gbé síbi iwájú ẹ̀ báyìí ẹ ti rí báyìí kò lè fọ̀rọ̀ owó ṣe lé láéláé so wà fẹ́ rọ́kọ̀ alẹ́ ìṣàmùlà gbogbo tí bá ń kójọ láwọn ọlọ́run máa pín yẹlẹyẹlẹ fún ni kò ní rí nǹkan kójọ èèyàn kọ̀ pé ń kó nǹkan jọ ni so kò ní rí nǹkan kójọ wàlámiyá ti ìmínà dúníyà ìlà máa kú dìrọ̀ lọ́wọ́ kò lè wá gba gbogbo wàhálà tí ń ṣe ìdààmú tí ń ṣe nǹkan kò lè wá ilé ayé àfi tẹ́ kádàrà fún oníwà bá so ká má dààmú ara wa jù lórí ilé ayé jù ṣiṣẹ́ ni ṣègbìyànjú níwọ̀n àbá má dá ayé láàmú tètè máa ronú ẹlẹ́mọ̀ ìfẹ́yàwó láti ọlọ́mọ ìfẹ́yàwó tẹ́lẹ̀ ọmọ thirty five years ọmọ forty five years ọmọ lílé ayé káàkiri kò ní gbádùn ilé ayé yìí tí ó fi kú mẹ́ so gbogbo wàhálà bá ń kí ọmọ ṣe bẹ́ẹ̀ rárá tètè náà ṣe gbogbo bá ń ṣe pé o ti lówó lọ́wọ́ bó ẹ bí wàdí bá fẹ́ yàwó náà kádà kó lówó lọ ìwọ ló sì fẹ́ yìí so bó wàdí bá fẹ́ lówó lọ ọ̀rọ̀ bá wà bá ti ṣètò rẹ so nígbà bá bẹ́ẹ̀ èèyàn máa ń ṣe nǹkan yóò máa bá gbèsè ayé lọ ni wọ́n bá dún gbèsè ayé rẹ lọ gbèsè ayé yìí ilé ayé ilé ayé bí àwọn agbádùn bẹ́ẹ̀ ni jọnu sùnmọ́ ọmọ bó ti fẹ́ gbádùn bẹ́ẹ̀ ó gbádùn pẹ̀lú ìjọsìn Ọlọ́run ọba ó gbádùn pẹ̀lú gbogbo tó wọn bá ṣe síbẹ̀ wọ́n wà ní máa wá máa wá ti rí ayé kan ní tó máa fi jẹ tó máa fi mu kò sì máa ṣe gbèsè ayé lọ. نعم ومن أراد الآخرة ومن أراد الآخرة وسعى لها سعيها ومن أراد الآخرة ẹnikẹ́ni tó bá wá jẹ́ wípé alikiama gbogbo sẹ́tì ń ṣe pátá yẹn àràádàlẹ̀ àkìrọ̀ tàbí hamali yìí tẹ́gbẹ́rẹ́ ní ìṣiṣẹ́ nù òṣìṣẹ́ ẹ̀sìn torí láyé ló fi ṣe bẹ́ẹ̀ làwọn fáwọn sọ pé bíi amali gbogbo sẹ́tì ṣe bẹ́ẹ̀ alikiama ni alikiama ló mú múlẹ̀ bíi ẹ̀ ló mú mi lẹ́nu yẹn so nta ọkọ wò nìyẹn níyà nàmbà wà tó lọ́nà ọkọ sọ́nbẹ̀ yìí torí pé nǹkan mẹ́ta lọ́nà ọba fẹ́ sọ́nbì alákọ̀ọ́kọ́ òní níyà kí ni níyà rẹ̀ àrọ́dàlẹ̀ àkìrọ̀ gbogbo sẹ́dọ̀ bá ṣe pátá yẹnyẹn àlìkíyàmọ̀ ni kò wá pé kí wọ́n pèsè òun kò wá bẹ́ẹ̀ nìkan ni pé tẹ́lẹ̀ bá ti wá pé gẹ́nì kó pèsè òun kò ní àwọn ẹni ó ti gba aládàá rẹ̀ tó níwájú ọlọ́run so kò tó lọ àlìkíyàmọ̀ nìyẹn ló fi jẹ́ pé àwọn mẹ́ta tó lọ́wọ́ ọba ọkọ̀ọ̀kọ́ dájọ́ wọn àwọn tó jẹ́ àáfàá tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó fẹ́ kí wọ́n pèsè òun ẹni tó náwó tó fẹ́ kí wọ́n pèsè òun ẹni tó jẹ́ mọ́wọ́ tó fẹ́ kí wọ́n pèsè òun ọlọ́wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ló dé tó o fi ṣe yóò ní ta torí rẹ ni ọlọ́wọ́n ni o ṣe ń torí mi o ṣe kí wọ́n lè ba ọ̀pẹ̀ ọ́ ní nǹkan báyìí ni kí wọ́n lè ba ọ̀pẹ̀ ọ́ ní nǹkan ló fi ṣe nítorí torí ẹ̀sìn yẹn ọlọ́wọ́n àwọn ọlọ́wọ́n ni o ti rí ẹ̀sìn rẹ̀ pẹ̀lú bí wọ́n ti pè ọ́ ní nǹkan tó fẹ́ kí wọ́n fún ọ wọ́n ti pè ọ́ láǹfà àgbà wọ́n ti pè ọ́ lákìkanjú wọ́n ti pè ọ́ lólówó sọ ni wọ́n máa múra níbẹ̀ lọ́nu ná tó kí wọ́n ti pè ní ẹ̀fẹ̀fẹ̀ tó kí a gbọ́dọ̀ sọ̀ra dáadáa gbogbo iṣẹ́ wa tá a bá ń ṣe à ń náwó sójú ọ̀nà tọ́lọ́ ni à ń ṣe nǹkan pẹ́ ni a gbọ́dọ̀ púpọ̀ ká máa rí i pé àníyàn wa nítorí àlìkè àmọ́ ni ẹlẹ́kọ̀ọ́kọ́ ni ẹlẹ́kejì yìí wàsáàlà sáyà à iṣẹ́ tó yẹ kó ṣe pálíkì àmọ́ òun ló ṣe ìyẹn ni pé kò ṣiṣẹ́ tó jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní o mọ̀ ṣe léyìí o ṣe òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní kó o ṣe léyìí báyìí o ní rárá ẹjẹ́ ń fi kù níta ní ọmọ ṣe o ní à máa ṣe níṣẹ́ àníyàn mi dáa ni àlùkìyàmọ́ náà mo gbà lérò àlàníyàn rẹ̀ ọ̀dà níyàtúlẹ̀ asana látúbà rírulẹ̀ àmàlà àníyàn tó gbà ò lè sọ wípé iṣẹ́ dà ẹ̀rọ bó jẹ́ kí wọ́n bá nàbí ọ̀yẹ̀ká ọ̀yẹ̀ká ọ̀yẹ̀ká ọ̀yẹ̀ká jẹ́ àjọyọ̀ ọ̀yẹ̀ká kíjó mọ́lẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn bá gbẹ́jọ́ àti tẹ́yẹ̀ bá gbé tẹ́yẹ̀ bá gbé lu àtijọ́ tẹ́yẹ̀ bá tẹ́yẹ̀ bá ń jó tẹ́yẹ̀ ní ah, ọ̀yẹ̀ tí wọ́n bá nàbí là ń yọ̀ nítorí ẹ̀ ah, kò ní ìyẹ̀rọ burúkú tẹ́yẹ̀ bá nàbí là ń sọ ah, òsè kan ìjọ tí wọ́n níbi tí wọ́n ránṣẹ́ gbogbo eléyìí lásán ni o àníyàn láníyàn àníyàn kò wúlò torí pé iṣẹ́ tó yẹ kó o ṣe gángan o ṣe ló pé a àwọn iṣẹ́ tó yẹ kéèyàn ṣe àti iṣẹ́ tó yẹ kéèyàn ṣe wúlò ní wúlò ní fún mi tó yẹ kéèyàn ṣe àti iṣẹ́ tó tó gbé kọ̀fẹ́ ká a ṣiṣẹ́ ibi tí wọ́n bá ibi tí wọ́n bá ní kó o ṣe ni wọ́n ní kó o ṣe wọn ò ní kó o fi kún wọn ò ní kó o yọ kó o mbẹ. yàrá ibi tí wọ́n bá ní bá ṣe nǹkan tó gbé wọn ò ní kó o ṣe kò ní gbẹ̀sẹ̀ kankan wájú ọlọ́run àbí nǹkan tí wọ́n ní kó o ṣe ó lọ fi nǹkan kan kún ó wá wò pé nǹkan tó ń fi kún yẹn òun ni ó jẹ kó dáa ó lè ba kíní yẹn jẹ nǹkan náà máa fi kún ẹ̀sìn gbà mí ìmí àmọ́ bẹ̀sìn jẹ ìmí kò ní ìbàjẹ́ èèyàn gbẹ̀sẹ̀ téèyàn ṣe ọlọ́run kan fà bí léèrè ètò ẹ̀sìn lókun díẹ̀ káàtó yẹn ni. èwo ni àwọn ọmọ tí ó bẹ̀sìn àwọn afá máa tètè mọ̀ pé eléyìí ó ti bàjẹ́ o eléyìí kò bàjẹ́ o sọlọ́dọ̀ agbọ́dọ̀ mọ̀ sọ̀rọ̀ dáadáa kó ẹgbẹ́ tí wọ́n ní ká ṣe gẹ́lẹ́ táàpì rálìkì àmà fi làákà ìrorí ara wa ọ̀gọ̀rọ̀ àwọn yẹn lónìí làákà iná fi ń rorí ẹ̀sìn òun náà fi mú nǹkan jáde nínú ẹ̀sìn káwọ̀ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ nítorí wọn bá fún wa ká sì mọ̀ sí gbọ́yé torí ara àwọn kan ló wà lórí ayé lónìí náà kìtàbà súnà náà làwọn náà dín ìrọ̀mọ̀ ṣùgbọ́n wọ́n ń sì gbọ́yé nípa àbọ̀ ìmọ̀ nípa ìlẹ́kọ̀ọ́ nípa gbogbo àwọn náà tó ń sì gbọ́yé kọ́lọ̀ fún àwọn alágbòye ẹ̀sìn rẹ̀ òṣèré bá ní mọ́ ní aráàdàláwọ̀ bí ìka ìrọ̀ yòófà kí òfin dì í ẹ bá bẹ̀rẹ̀ ìrọ̀ ọlọ́run fún lágbòye inú ẹ̀sìn ìwọ náà máa tọrọ pé ìwọ ọlọ́run fún mi ní àgbòye nínú ẹ̀sìn lára àdúrà rẹ kí wọ́n máa tọrọ rẹ ìwọ ọlọ́run fún mi lágbòye inú ẹ̀sìn fún mi lágbòye inú ẹ̀sìn kéyìn náà tún máa fi kún àdúrà yìnyín so ẹ̀yọ́ pé ní iná ń pè ní ìmọ̀ tó jẹ́ pé yóò máa jẹ́ ìmọ̀ tó sànfààní ìní as'aluka ilman nafi'an wa qalban khashi'an wa amalan mutaqabbalan. adúlọ́dẹ yẹn máa ṣe ni ìwọ lóun mọ̀tọ́ ọlọ́dọ̀ rẹ ìmọ̀ tí ó sànfààní so bẹ́ẹ̀ náà ni ọkàn tí ó máa bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tí wọ́n lọ́wọ́ bọ́ máa tẹ́wọ́ gbà iná bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ ọ̀gá náà wá jọra lójú pé níta àti ṣe yìí nìkan ni tó wà gbogbo ọmọ Ìbàdàn yìí kò sẹ́ni ẹ̀ka jẹ́ kankan mọ́ àá ah, ti máa sọ ọdún gbólóhùn máa jáde gbólóhùn ti máa ba sẹ́yìn àjẹ́ ni tí ó ṣe méjì mẹ́ mọ́jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wà wúwà múmin òun náà ni àlì ìmán òun mọ́jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní gbàgbọ́ lọ́pẹ́ àárín kèfèrí kèfèrí kan fọlọ́n gbààwẹ̀ nísìn olóhùn gbààwẹ̀ àwẹ̀ Ramadan ọwọ́ ni kíni o ní gbààwẹ̀ Ramadan ó ní à mo fẹ́ gbẹ̀sẹ̀ lálẹ́ kí a mọ̀ ni ọwọ́ àṣìṣe yẹn iṣẹ́ Ramadan wọ́n sì ní agbára Ramadan kò wá jẹ́ múmi ni ẹ̀rọ kí ni ìṣẹ̀lẹ̀ ọkàn dá ẹ láàmú ni wà wúwà téèyàn ó fi ní àlìkè àmọ̀ mọ́jọ mẹ́tẹ̀ẹ̀ta ni ẹlòmíì ó ní méjì ẹlòmíì ó ní ẹyọ kan gbogbo wa ti mọ́ nínú kéèyàn ó ní mẹ́tẹ̀ẹ̀ta ló yẹ kó pé ẹlòmíì ó ṣiṣẹ́ tí wọ́n ní kó ṣe ó gbá ìwọ́n ti ní kó gbà ó kí ìwọ́n ní kó kí ó ṣe náà ní kó ṣe ṣùgbọ́n kọ́ àràádà àlàákìrọ̀ àràádà pé kí wọ́n so ó ṣiṣẹ́ rẹ̀ dànù ó ṣiṣẹ́ rẹ̀ dànù ẹlẹ́mi ọ̀dẹ̀ ní sísẹ́ náà ní kó ṣe ọ̀dọ̀ ní jẹ́ ọ̀pá máa ṣe ó sì jẹ́ mo sọ pé kò jẹ́ mú mi ní pẹ̀lú pé ń ṣe jẹ́ tí wọ́n ní ó jẹ́ mú mi ṣùgbọ́n kí o ó sì gbèrò àlìkè àmọ̀ pé kò sísẹ́ náà ní kó ṣe kò ní nílẹ̀ ni kò ní ní rárá ni. sọ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ sọ dáadáa mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ wa sọ mẹ́tẹ̀ẹ̀ta ó gbọ́dọ̀ jẹ́ làwọn afá máa ń sábà ṣàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn máa ń sábà ṣàlàyé rẹ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe pàtàkì bóyá pé méjì làwọn máa ń dúró lé lórí tó yẹ fi dúró lórí méjì ni wípé gbogbo àwọn afáàdé bá lọ ka tí àwọn méjì ni wọ́n máa ń dúró lé lórí wọ́n sọ fún wa pé alákọ̀ọ́kọ́ ikhlas ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mutaba'a méjì ni wọ́n máa ń dúró lórí nígbà pé ẹ tó ti jẹ́ mùsùlùmí láwọn ń sọ̀rọ̀ fún ìdájọ́ fún ọdún lórí méjì ó ti jẹ́ mùmínì gbọ̀ngbà tó ti jẹ́ mùmínì yẹn méjì tó kù tí a sọ fún ọ yìí pé mọ́jẹ̀mú méjì ti sẹ́fí máa ń jẹ́ gbígbà òun náà ní ìkíláàsì ṣé nítorí ọlọ́run tàlíkì àmọ́ nìkan kó o dẹ̀ jẹ́ pé ntẹ́ ni o ṣe ni kí ni o òun ló ṣe so wàhù amóhùnmín náà. fàwọlá ìkàkà náà sàyọ̀ ọlọ́run fàwọlá ìkàkà náà sàyọ̀ mọ̀ṣkúrọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n mọ̀jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí pé sínú iṣẹ́ wọn àwọn ni iṣẹ́ wọn ó jẹ́ nǹkan tá a dúpẹ́ lé lórí tó wàá jẹ́ pé dàkẹ́ àwọn àwọn ni iṣẹ́ wọn ó jẹ́ nǹkan tá a fi wọn sálì ìjẹ́ náà pẹ̀lú ẹ̀ wàá jẹ́ pé àwọn olùdókòwò kèfèrí tó ń ṣiṣẹ́ dáadáa tó yẹn sọ pé ah ẹni ẹni re ni tọ́ka àwọn eré kèfèrí bẹ́ẹ̀ tí gbogbo ayé ọgbà wípé ẹni re ni àdìsí anas ti ṣàlàyé ẹ̀ fún wa olùṣọ́ ọlọ́run ọba àdìsí ẹ̀ wà muslim so tí mo kà lẹ́ẹ̀kan yẹn wà ní Tirmizi tó pé àwọn afáàdé sọ ha ha rẹ so inna Allaha la yazlimu mu'minan hasanatan so ọlọ́run ọba ò lè ṣàbòsí mùsùlùmí pẹ̀lú dáadáa kan tó ṣe ó jẹ́ pé tamatuma wà máa ń yá amal bisikọ́lá daratin khairan yarahu ẹ̀ ń bá dẹ̀ wà máa yá amal bisikọ́lá daratin sharran yarahu mùmí lọ́wọ́ bá ń sọ ń bẹ́ẹ̀ tó bá ṣe rere kan yóò rí tó bá ṣe aburú kan yóò rí kèfèrí tó bá ṣe bisikọ́lá dáadáa ti ń láàyè ara òun fèrè àkẹrà kò lè bá lùkì àmọ́ ilé ayé ní gbogbo ẹ̀ so ọlọ́ mùsùlùmí gbogbo tó bá ṣe ní dáadáa tó ṣe láyé so ọlọ́run ọba ó tún wá máa fún ní nǹkan yìí tọ́ bí a fi dúnìyà ó ṣe dáadáa ni o ibi tí mìíràn ní dọ́gùn tiẹ̀ nìyẹn ọlọ́run bó ni ẹ wá gbà ó ṣe dáadáa èmi náà dáadáa ẹ̀ fún un. Ose ṣe dáadáa mo tún ṣe dáadáa ẹ̀ fún ọ ó ṣe dáadáa mo tún ṣe dáadáa ẹ̀ fún ọ ó ṣe dáadáa mo se ni dáadáa gbogbo ń dáa ti máa ń alesan alẹ́ sàn rẹ̀ gan láyé gbogbo ń dáa bá ṣe dáa bá kírun dáadáa lọ́wọ́ ọlọ́run ti fún alesan sàn láyé àwa la yìí mọ̀ àánú ọlọ́run la fi ń wà lìjẹ́ náà àánú ọlọ́run lèyìn fi wà lìjẹ́ náà ó ti san alẹ́ sàn láyé iṣẹ́ yìí ò lè gbé yín wà lìjẹ́ náà láyé láyé òṣèlú ọba yóò dáhùn sọ àbá wọn ni àti wọn náà wọlé àtẹmí náà ilà ayé àtàgàmọdà ni ọbì àdúrà bàbá màmá ọlọ́run yóò sàánú wa ní fífi wá sáré èèyàn gbọ́dọ̀ má ṣiṣẹ́ iṣẹ́ èèyàn yóò mú dání tí yóò fi wà lìjọ náà kìí ṣe pé olùfẹ́ fi sanwó pé ah, àdéhùn ẹ̀dẹ́ fún mi náà mo ṣiṣẹ́ ẹ̀ nìyà ọ̀rẹ́ o ẹ̀mí ẹ̀ bá fẹ́ wọ mọ́tò ọ̀gá ah, kí ló ṣe àbúrò ẹ̀dá mo sanwó mọ́tò fún ẹ nìyà ìyàwó ẹ̀rẹ́ ẹ̀fọ́ náà iṣẹ́ wa ò tó lé wa bẹ́ẹ̀ ó kẹ́ ìbọn ńlá mú dání ni tí Ọlọ́run fi wá san wa lẹ́sàn lórí ẹ̀ so látara bẹ́ẹ̀ Ọlọ́run bá wa máa san mùsùlùmí lẹ́sàn láàyè pẹ̀lú iṣẹ́ tí ṣe Ọlọ́run máa fún yóò máa fún yóò máa fún wàyíjìzà bí àfìlẹ̀ àkìrọ̀ tó wá ní sọ́kè dàlùkì àmà yóò tún wá fún ilẹ̀ sàn gbogbo sẹ́yìn tẹ́ bá wà ní àlìjẹ́n náà gbogbo sẹ́dẹ̀ yẹn ṣe pátá yẹn ni wọ́n mọ báyàn òsè báyìí jọ ọkọ̀ tó wà àlìjẹ́n náà òsè báyìí jọ báyìí ẹ̀sán rẹ̀ rí ó tún padà wá òsè báyìí jọ báyìí ẹ̀sán rẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn gbà gbogbo ẹ̀ bẹ̀sẹ̀ ní dáadáa láyé gbogbo ẹ̀ náà lọ́tún gbẹ̀sẹ̀ láyé kẹ́tókù mẹ́ báwọn dàlùkì àmà ẹ̀ tó wá gbẹ̀sán gbogbo ẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n mẹ́lẹ̀ káàfin ṣùgbọ́n kéèké rí fàyútì ma àsànáàtì mà ámìlábi à lè lá ìfi dúnìyà gbogbo tó wá lóhùn ṣe tó lọ rí àá ah, torí èmi náà ń wá torí ọlọ́run òun náà kan àwọn náà mọ́kàn àwọn náà nígbàgbọ́ sọlọ́run wọ́n làwọn nígbàgbọ́ sọlọ́run ọkàn òun mọ́ òun nígbàgbọ́ sọlọ́run òun nígbàgbọ́ sọlọ́run gbàgbọ́ ló ń bẹ èmi ló gbàgbọ́ ló ń bẹ náà bẹ̀ kò sí lọ́n. àrínú ọ̀dọ́ pé ó ní tàwọn ìdù tó jẹ́ pé tàwọn ìdù pé àwọn kèbèrè mẹ́ka náà ti ní so wọ́n ní tawhidu rububiyya ṣùgbọ́n wọ́n ní tawhidu uluhiyya ọlọ́run nígbà lọ́wọ́ wọn wọ́n gbàgbọ́ lọ́wọ́ ló ń ṣe gbogbo nǹkan kódà àwọn tó ń kan sára sọ́nà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lè ṣe dáadáa sọdọ ti bẹ́ẹ̀ kò jọ́sìn fọlọ́run ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ gbogbo tó wá ṣe ẹ̀rọ ní àtòrí ọlọ́run lèmi náà fi ń ṣe é kò dẹ̀ sí ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba yọ̀ọ́ kà máa fún lóúnjẹ pẹ̀lú ẹ̀ yọ̀ọ́ máa fún ní tí yọ̀ọ́ máa mú pẹ̀lú ẹ̀ yọ̀ọ́ máa fún láṣọ pẹ̀lú ẹ̀ láyé yọ̀ọ́ máa fún gbogbo ẹ̀ láyé bó máa fún nìyẹn. so gbogbo ẹ̀ yóò ti wá gba gbogbo ẹ̀san yẹn láyé tán yẹn yẹn tí ọlọ́wọ́ àwọn àzọ kékeré ata hafu ofudiya ilẹ̀ akẹ́rọ̀ tó bá di pé wọ́n darí ẹ̀ wá sáré kìámà lámùtẹ́kùnláwò asana tó ń yújì zàbí ha kò ní mú dáadáa kankan dálì kìámà tí wọ́n fẹ́ sálẹ̀ sàn pẹ̀lú ẹ̀ ọlọ́run tẹ̀tí púpọ̀ ẹ̀ fún pé gbogbo dáadáa tó ṣe èdè ṣe láyé ráì mo ti fẹ́ lè dìbò fún ọ èyí tó ṣe mo ti fẹ́ lè fún ọ tó gbé ìsinmi ọ̀bá tó padà wà ní gbogbo dáadáa ẹ̀ lálì kìámà ṣùgbọ́n òun lè mí mọ́ láéláé so lẹ́yìn àwọn mùsùlùmí kàánà sàyùhù mọ́ṣkúrò iṣẹ́ mùsùlùmí òun ló máa jẹ́ nǹkan débi kí ni o ọlọ́run ọba máa dúpẹ́ fún náà. ọ̀làǹnùmí dùn á ùlà ìwà á ùlà ìmìnà àtọ̀ ìrọ́bí. ọlọ́run ọba ń ṣàlàyé fún wa wípé àtàwa àti mùsùlùmí àti kèfèrí gbogbo wa òun náà lajọ nílé ayé yìí ó ní kúlàn ẹnì kọ̀ọ̀kan kúlàn nòmídù la máa ṣàlékún owó fún a ṣàlékún ọmọ fún àmọ́ dà bìmọ́nà kéèyàn ṣàlékún nǹkan fún yàn ẹnì kọ̀ọ̀kan la máa lékún ní àwùlá ì ìyẹn ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ múmìnì ẹni tó dọ́gbọ́ òun fẹ́ ájírà àtẹni tó lóun fẹ́ ákírọ̀ áwùlà ẹni gbogbo àwọn tó fẹ́ràn ájírà wà áwùlà àtàwọn tó fẹ́ràn ákírà kúlà ikọ̀ kẹ́wọ́ nù mí dùn láàánú kí nǹkan rẹ̀ ọmọ pọ̀ gbogbo alájọ nílé ayé yìí ọlọ́run lè ọgbẹ́ kẹfìrí nìkan ọlọ́run bá fún láéláé irọ́ ni a máa fún gbogbo yín sọ min àtọ́ ìrọ̀bìkà. So, láti bi àtọ́wò ọlọ́run ọba ṣùgbọ́n ilé ayé yìí lamtẹ́sí ni indala i jana aba òwúdà kò wọ́n yẹ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọba òun ni ebi jẹ́ pé ọlọ́run ọba yìí ọlọ́run ọba yìí kò kà sí ó dà sódò àwọn kẹfìrí gbogbo ọlọ́run ọba ń fún ó wá fi kọ̀ ná àsọdọ̀ mùsùlùmí ayọ̀ kan ó sọ́dọ̀ tiwa ó wa ọ̀pọ̀lọpọ̀ wa sọdọ ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá ń fún wa ọlọ́run dẹ̀ ń fún gbogbo wa náà ọlọ́run gbogbo wọn ìkọ̀ọ̀kan àti kèfèrí ni o àti mùsùlùmí ni o ọlọ́run ọba ń fún ẹnì kọ̀ọ̀kan kọ́dà dìdìrín ní ni o àtẹ̀ntọ́gbọ́n ni o ọlọ́run fún kálukú ni tó wù ọlọ́run fún kálukú ọgbọ́n ọ̀ràn lẹ́gbẹ́ àwọn kan wà lẹ́gbẹ́ ẹ̀tọ́ ń jatọ́ olùgbòmù wọn mọ̀ sí wọn dẹ̀ máa tẹ̀lé káàkiri onímọ̀ fún wọn lówó àwọn bẹ́ẹ̀ kí tí wọ́n mọ̀wé tí wọ́n ka gbogbo ẹ̀ tó gbogbo ẹ̀ òun ni ọmọ kọ òun ọmọ kọ̀ǹtró wọn àbí wọn fẹ́ ṣépè fún yàrá yàrá ẹni mo ní kó o lọ sí báyìí o sọ pé òun ìwé ìwádìí ò kàwé ìwé rẹ lè wúlò fún ọkọ wa máa ṣe lábẹ́ mi so yóò máa bú olóòlù ẹ ẹ má bínú sáà má bínú sáà má bínú sáà so ó wà sábẹ́ fún dédé ọlọ́run ló pín ọlọ́run kúlì lànà mi du àwùlá yìí. lànà mi du àwùlá ìwà á. ọlọ́ni ìkọ̀ọ̀kan là ń ṣàlékún oore fún àwọn wọ̀nyí olójẹ́ bádàlù fún kúńlá yẹn à ń ṣe fún àwọn wọ̀nyí wà á hùlà ì a tún ń ṣe fún àwọn wọ̀nyí ní àtọ́ ìrọ̀ bìkà láti bí ọ̀rẹ́ tọ́lọ́wọ́ bá máa ń ta ọlọ́run ló ní gbogbo ẹ̀ tí mo fọ́n rẹ̀ bẹ́ẹ̀ ń ná láti gbà yìí ọlọ́run ọba ọwọ́ ọlọ́run ọba méjèèjì gẹ́gẹ́ bí sì ti wá ọ wà ní títẹ́lẹ̀ ẹlẹ́ ní sáà ọlọ́run ọba ń ta ọrẹ fún àwọn èèyàn láti ẹjọ́ yìí máa yẹ kí ní òṣè ní gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ fún wa ìpín bẹ́ẹ̀ gbogbo orílẹ̀ ayé wa sọtí àwọn afẹ́ parí yẹn lórí ìbánidọ́ ayé orí mọ́tò kọ́dọ́fẹ́ kún torí ẹ̀ orílẹ̀ kọ́dọ́fẹ́ kún torí ẹ̀ kí wọ́n gbogbo eléyìn nítorí àwọn àlìkè àwọn ìjọba eléyìn lọ. náà. ọmọ kánà àtọ́ rọ̀bìkà màhàbúrà. ọlọ́run ọmọ kánà àtọ́ rọ̀bìkà màhàbúrà ọlọ́run ní ọ̀rẹ́ ọlọ́run ọba kò lè jẹ́ màhàbúrà bí sábàbí ahadin kẹ́ni

tó bá gbégbé fún wọn ó lè kún kí wọ́n borí àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n borí wọn tẹ́gbẹ́ drastically wọ́n bẹ̀rẹ̀ pé àwọn eléyìí kan borí àwọn ah, lẹ́yìn ìgbà wọn yóò gbà wọn yóò bẹ̀rẹ̀ wọ́n sì borí wọn. tẹ́gbẹ́ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí tí wọ́n gbàjọba lọ́wọ́ gbogbo àwọn romans wọ́n gbàjọba lọ́wọ́ àwọn persians àwọn persians ti develop àwọn romans ti develop gbé wọ́n ti ń jagun àìmọ́lé àwọn mùsùlùmí kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn ní àwọn nǹkan tẹ́gbẹ́ àwọn tó ti breed àwọn ìràkúnmí àwọn ẹ̀sìn tó ti breed ẹgbẹ́ wọ́n tó ti train wọn náà ti gbogbo ẹ̀ ṣùgbọ́n máa dárí ká àwọn mùsùlùmí gbà wọ́n ìjọba lọ́wọ́ wọn wọ́n control wọn kí ni jẹ́rẹ́ ọ̀nà bòsí náà ti fẹ́ gbà lọ́wọ́ wọn ni ọ̀nà kan náà tọ́ ọ̀rọ̀ bí kàmá àdúrà. ọ̀rẹ́ ọlọ́run ọba yìí jẹ́ kíkọ́ kẹ́nìkan sọ pé ẹ eh, mọ fẹ́ kọrin ọlọ́run fẹ́ nìkan kì í jẹ́ kíkọ̀ nínú kéèyàn jẹ́ mùsùlùmí ah òun ò fowó mọ́ ọlọ́run lẹ́nu ẹ lọ́ máa dà rẹ̀ ẹ tó lóun ò fowó tó ń jẹ́ mùsùlùmí ó ní àmọ́ ah, fẹ́ ṣe zúdù ni ah, ọlọ́run ẹ tó lọ́ máa dowó sọ́dọ̀ tẹ̀ nítorí wù mí nù ẹnìkan sì ni mo fẹ́ owó ọ̀rọ̀ ẹ̀ má fún ní kankan o ẹ jẹ́ bí ọmọ apá yóò jí láàárọ̀ yóò tún débi owó àti wọn ẹni yóò ṣiṣẹ́ lọ yóò tún kówó ètò gbogbo ẹ̀ yóò máa kó bọ̀ nílẹ̀ báyìí àwọn tí la yóò tún pàdé wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀ ètò ọlọ́mì ó ti ṣètò rẹ̀ bẹ́ẹ̀ ẹbí ẹ̀sìn nídìí owó ọlọ́sìn ni wọ́n máa kó sí lọ́dọ̀ nídìí ọlọ́sìn ni wọ́n máa kó sí lọ́dọ̀ ètò ọlọ́mì bẹ́ẹ̀ni kan náà máa kọ orí ọlọ́run pé kò ní dọ́gbẹ́ ẹnìkan yẹn ní jẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà téèyàn bá ti kó gbogbo gbèsè ayé yẹn kó ọbẹ̀ nìkan ní í ṣe òun tó bá ti ń jẹ gbèsè ayé yẹn lọ igbó náà ló ti rí rọrùn lọ́dọ̀ yóò dá sí pé ah àwọn eléyìí ni wọ́n ń ṣe mí o àwọn eléyìí ah sọ pé èèyàn kì í lọ́ta o èèyàn máa lọ́ta téèyàn dọ́ta èèyàn máa ọ̀tá rẹ̀ nìyí wọ́n dẹ̀ sọ́ra fún kò sí ẹ̀dọ́ burú eléyìí ṣùgbọ́n kọ́ ọmọ nìkan mi ò jó owó dọ́dọ̀ rẹ mi ò jẹ́ kọ́lá dọ́dọ̀ rẹ ọ̀tọ̀ ní wọn náà ti jẹ́ kí nǹkan rẹ̀ ọdọọdọ rẹ̀ tí ó fi sọ pé òun fẹ́ nà kúkú ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n nìkan wà tí ń ṣe kínní kan ara ọ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ eléyìí ọ̀ ra máa bá gbèsè ayé lọ gbogbo ẹ̀ pátá yẹn ọlọ́run bá ti níbi òtí bọ̀ ọ̀yànjú ẹ̀ so ọlọ́run bá ọrẹ ọlọ́run bá màkánná máa rú rọ kì í ṣe nǹkan tó máa ń jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kíkọ̀ látọwọ́ ọmọ ènìyàn kan so kò jẹ́ kíkọ̀ náà. انظر كيف فضلنا بعضهم على بعض ọlọ́run bá ní unzur ìwọ déédéé wò ó كيف فضلنا بعضهم على بعض ìyẹn gẹ́ tó wò ó bọ̀ wò ó wò ó wò ó bọ́lá ti gbé ọlá fẹ́nìkan jọ ẹnìkan lọ ẹnì kò lè sọ wípé ìwé nìkan lè yẹn máa ń kàdé yẹn fi ń sórí ire kò sẹ́yìn náà ẹnì kò lè sọ pé ìṣẹ́ báyìí nìkan lè yẹn máa ṣe tí máa fi ń sórí ire kò sẹ́yìn náà ẹ̀rọ mi ta ẹni ó fi sórí ire ẹlòmíì nǹkan tí ò ta ó sì sórí rẹ ẹlòmíì ń díkà ó dẹ̀ sórí rẹ so nǹkan tí ò ní kankan ó sórí rẹ jẹ ìwọ bọ́lá ti ń pin ẹ ti ń díkà ó lè ọ̀pá jẹ nígbà míì tí wọ́n dẹ̀ kàwé lọ́sẹ̀ púpẹ̀ so ọgbọ́dọ̀ ṣe sùúrù ẹ̀dùn lọ́mọ tọrọ lọ́wọ́ ẹni tẹ́ bá tọrọ lọ́wọ́ ẹni ṣègbésí ayé kí màmá alákàrẹ́ fi ṣe ṣíàmán ọ̀kẹ́ ọ̀kẹ́ ẹ̀rọ rẹ̀ so èrò lẹ́fẹ́ ẹ̀rọ gbowó jáde ah àkàrẹ́ rẹ̀ ní ń dín ẹ̀rọ ọba dààmú ti ṣe ah, yóò fi nǹkan tẹ́lẹ̀ àkàyè kí lọ́kàn tiẹ̀ nítorí omi tẹ́ ọba ni wọ́n wù ẹ̀yin náà wo. ọlọ́ni ẹ̀wọ̀n bá a ti ń gbọ́ láfẹ́ nìkan ju apá kan lọ bọ́lá ti ṣe nìyẹn. bọ́lọ̀ ti ṣètò yẹn ni gbogbo abá bẹ́ẹ̀ ni làákàyè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́lọ̀ ti ṣe àwọn míì wọ́n ti gbọ́ nǹkan ni ó ti yé ẹlòmíì wọ́n kọ̀kọ̀kọ̀kọ̀ kò ní yé ètò ọlọ́run ni bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ owó náà kìí ṣe àkàndá kan wọ́n ara ni iṣẹ́ dá ń ṣe wàhálà dá ń ṣe kọ́ ni gbogbo owó dà rí ìjọba fẹ́ fẹ́ ni fún un obìnrin kẹ́kọ̀ọ́ olóyè lọ́kọ́ mọ́ tọ́jú àwọn èèyàn ètò ọ̀rọ̀ náà ni olóyè bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn àbúrò kan bí kẹ́yìn tí gbogbo yín gbogbo yín lajú lẹ̀ báyìí tí o ti ẹ̀fẹ́ bí gan tí wọ́n fi ń jà sí pé kí ló ní ká bí ọ̀rọ̀ eléyìí táwọn pé àwọn lè labẹ́ tọ́ gbogbo yín gẹ́gẹ́ lẹ́wà sí ọmọ ọmọ nìkan ọmọ nìkan náà ni wàá jọ lówó tí wọ́n tọ́jú gbogbo yín òní ọ̀ gbogbo yín ètò ọlọ́ni wọ́n tẹ́ bá ní ronú ẹ̀wò ẹ̀wò ẹ̀wò bọ́lọ̀ ti ń ṣe ṣé bí ìbàdàn wọn bẹ lẹ́yìn kò ní máa dààmú ọlọ́nsẹ̀gbọ́n ẹ ọlọ́nsàbúrò ẹ lólówó ó ṣe ní kíní kíní kan ọ̀pọ̀ gbogbo eléyìí ó wọ́n gbèsè ayé rẹ lọ ó ní má dààmú fún amásá pé ọdún afẹ́ máa ṣe kẹta rẹ ọfẹ́ máa lépa rẹ àbọ̀fẹ́ máa ṣe kẹta rẹ bọ́lá ti ṣètò títí ẹ̀ nìyẹn tí ọba ní ó láàánú rẹ ó ní tí ọba dé láàánú rẹ wọn náà wà bá gbèsè ayé lọ ibi kò ti lálùkì àmì ni ọba ní unzur kayfa faddalna. ọlọ́run ọba gẹ́gẹ́ sọ wípé wà faddalna ba'dahum ala ba'din liyattakida kíni ọ bàdùkún bàdùn sùkúrì yà ọlọ́run nítorí pé àwọn kan wà pé wọ́n máa fi yàn ṣe yẹ̀yẹ́ gan làwọn eléyìí olówó lọ́wọ́ àwọn eléyìí ọ̀sẹ̀ ọlọ́run ni a máa jẹ́ bẹ́ẹ̀ gbà mí làfi gbé ọlá fẹ́nìkan ju kíni o ẹnìkan lọ ọ̀nà méjì làfi ń gbọ́dọ̀ fẹ́nìkan jẹ́ ẹnìkan lọ kí ẹni tó lọ́lá ó lè sàánú ẹnìkejì àbẹ́nìkejì àdúgbò tiẹ̀ máa sàánú kó tó máa fi ṣe yẹ̀yẹ́ ìbàdàn ní kó kàwé orí òkàwé yẹn oníṣẹ́nu fẹ́ lọ kọ́ ẹ̀wá ni ṣọlọ́wọ́ lọ́nìí jọ́nà jọ́nà ìbò sọ pé kó kàwé olóhùn ní kàwé olólọ kọ́sẹ̀ yẹn ẹnu tí ẹ wà máa dùn ẹ̀gbọ́n ìwé àwọn ẹgbẹ́ ní ọ̀lọ́ kàwé gan-an àwọn ọlọ́ wọn padà rí kẹ̀kẹ́ púpọ̀ bẹ̀ èmi gẹ́gẹ́ kékeré wọn lọ gbẹ́sẹ̀ gẹ́gẹ́ tí wọ́n ń tẹ̀ tí wọ́n sọ́jú èmi gẹ́gẹ́ iṣẹ́ lọ́dọ̀ bẹ́ẹ̀ tí wọ́n <laughs> ètò ọlọ́run ni ti gbogbo ẹ̀ so ọlọ́run ń zòrò kéyìfà. ọlọ́run ẹ báwo ọlọ́run ọba ti máa gbé ọlá àwọn apá kan ju apá kan lọ ètò ọlọ́run ni ṣètò rẹ̀ bẹ́ẹ̀ ètò kádà ní tẹ̀lé káàkiri ètò sókè máa gbà kéèyàn máa ọlọ́run ní ìtú bá fẹ́ kẹ́ ẹ lẹ́nu yẹn bẹ́ẹ̀ ti ju ayé lọ láyé wàlálà ákẹ́rọ̀tò akbaru darajat àkìámọ̀ náà ó ní darajat ó tún ní darakat darajat ni pé bí àdìjánà ti ga lókè nìyí àdìjánà ga lọ sókè yẹn àwọn kan ní wà lókè pátápátá àlìjánà òṣèlú ọba dẹ́ni òkè pátápátá àdìjẹ náà ó ní à tẹ bá bẹ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ọba wasalu alifiridaus firidaus ni kẹrin máa béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ bẹ béèrè nǹkan bí dáadọ sí firidaus ṣùgbọ́n àwọn afọ àṣẹmọ́nì Ọlọ́run sí àjùmí sí kíṣìn ah wọ́n lè dé máa ṣe báwọn wọlọ́run àlìjẹ́nà ní darajat ó ga lókè ní bóun ni wọ́n ti fẹ́ wà lókè yẹn ní kọ́pọ̀ ó ní kó máa dààmú lé lórí ní àtúndàrájà làdísì fìdí ẹ múlẹ̀ pé àlìjẹ́nà ni ọgọ́rùn-ún lọ sókè so tí a bá ti sọ pé èèyàn bá kọ́lé bíi bí bàbá ń kọ́lé lé ara báyìí tó jẹ́ lé pẹ̀tẹ́sì lọ sókè bá sítórìsì báyìí ọgọ́rùn-ún ẹ̀ làlìjẹ́nà ni ojú gbogbo ilé lọ ẹyọ kọ̀ọ̀kan ẹjọ́ ilé lọ ọgọ́rùn-ún ẹ̀ ló wà ń bẹ̀ ọgọ́rùn-ún so bá a ti wá ní láyé tẹ́ pé àjùra wa lọ́yẹ náà àwọn kan ní kiri jàkadì kọ àwọn kan ní jàkadì náà wà bẹ̀rẹ̀ pé àwọn náà wọn jura wọn lọ pẹ̀lú ẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà nìyí pé dídúrà ọlọ́tà bẹ́ẹ̀ náà nípa ìjọ gbé dàlùkẹ́ àmà bẹ́ẹ̀ náà ní ṣùgbọ́n iṣẹ́ tá a ṣe láyé láàfin ni iṣẹ́ tá a ṣe láyé ni ó yẹ ká dààmú lórí iṣẹ́ tá a ṣe tá a náà fi wà nípò tó ga wọ́n lọ́ọ́ yẹ ká ṣe wàhálà lórí iṣẹ́ ìwòlàfẹ́ ṣe tá a fi wà nípò tó ga ẹlẹ́yìn mi sàlàyé fún wa pé ẹ méje ìgbìlẹ̀ ayé ti ní tó ti ní tán certify rẹ̀ tí wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ sọ tí wọ́n pín sọ ẹ̀bí àwọn eléyìí high class kìíní kan higher class kìíní kan lower middle class lower class gbogbo bẹ́ẹ̀ ti pín yẹn tí wọ́n bẹ́ẹ̀ pé wọ́n tún pín àwọn tó bá tún wọ́n ní ara olówó tó jẹ́ olówó lọ olówó eléyìí <laughs> olówó eléyìí ọmọ ẹ̀yìn tí ló jẹ́ ń bì sọ tí wọ́n pín gbogbo ẹ̀ lọ́ọ́ báyẹn bẹ́ẹ̀ náà ló jẹ́ pé lálẹ́ kìámù pínpín wà bẹ́ẹ̀ ọlọ́run afẹ́ ká máa jà fún pínpín ìta yìí ọlọ́run ló ti pín bẹ́ẹ̀ ìta àfi wọn á rí pínpín ìta nìkẹ́ àmọ́ ilé ayé láti ṣe ọlọ́run sọ pé kí ni ó wà lẹ́la. ọlọ́run bẹ́lálì kìámà akbaru darajat ipò tó jẹ́ pé òun ló tóbi jù tó yẹ pé ọlọ́run afẹ́ kẹ́hìn mùsùlùmí máa lé kọ̀ọ̀kan sọ pé ń bẹ́lálì kìámà darajat kọ̀sọ́ kí ló sọ ó ní kí ni ó akbaru darajat tó bí tó fẹ́ kẹ́ ẹ lé nìyẹn kọ̀fẹ́ kẹ́ ẹ máa sọ pé ah, ah, ah, pàdé ọgọ́rùn-ún ṣe ìkóní nǹkan ṣe ìrànlẹ́ mú gbogbo ẹ̀tẹ́ náà ni àní òfin mi sí twenty àbí kíní kan ara mọ̀ sọ bẹ́ẹ̀ akbaru darajat oníkọ́ ọmọ target oníkọ́ ọmọ lé nam wa akbar. bẹ́ẹ̀ ni ń bẹ nínú àlìjẹ́nà kí ni akbaru kí ni wọ́n so ó ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé ìjú ẹni lọ èyí tó tóbi jù ní dúdú rẹ ni lọ ń bẹ lálùkì àmọ́ àǹfààní dẹ̀ wà fún yàrá láti lè rí eléyìí torí pé kí iṣẹ́ kan lè yẹn ó ṣe tí yàrá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ dáadáa ní tó ti mú rẹ nìyí àǹfààní bọ̀ fún ọ láyé láti lè rí láti lè gẹ̀tẹ̀ lọ́wọ́ sọ fún ọ pé ìyẹn ni kó máa lé ló jẹ́ pé àwọn àfáà ṣàlàyé fún wa wípé nínú náà gangan dàràkáàtì ló wà ń bẹ̀ lọ́wọ́ sọ inna المنافقين في الدرك الأسفل، àwọn tó jẹ́ àwọn munafiki ibi táwọn máa wà ní pé ìsàlẹ̀sàlẹ̀ wọ́n gbé lọ́lẹ̀ rẹ dọ́jú ọ̀nà sí wọn ó lẹ ọlọ́ọ̀lẹ̀ ọlọ́ọ̀lẹ̀ ihò tó lọ lẹ́ẹ̀lẹ̀ omi títí wọn àwọn kan náà ni ó wà lókè àwọn kan wá ń lọ ọ̀sàlẹ̀ lọ ọ̀sàlẹ̀ náà wà ní sàlẹ̀ pátápátá ẹ̀rọ àwọn ìsàlẹ̀ pátápátá náà yẹn òun ni bàbá ńlá yẹn àti ẹ̀sìn kìíní o òun lọ ga jù ọlọ́ọ̀bà wà fẹ́ kí wọ́n sọ pé ah òkè ni ẹlòmí fẹ́ wà rárá o àtòkè àti ìsàlẹ̀ kìí sí tó dán bẹ́ẹ̀ o so <laughs> so tùmọ̀ nínú àlìjánná yìí tẹ́lẹ̀ kọ́ wa ni pé kọ́ sọ pé o fẹ́ wà lókè àlìjánná òun ni kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba so òun ni kọ́ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba òun lọ jẹ́ nǹkan tó ṣe pé kí ni o tó tóbi ọlọ́run bá ti sàlẹ̀ fún wa pé wàlàlẹ̀ ákẹ́rọ́tún akbar ọlọ́ni alikiyama òun ló ní àwọn ibi gíga tó lọ sókè tó jẹ́ pé ó tóbi jù olórí ọlọ́wọ́ àbẹ àwọn tó wà lókè sẹ́mà bẹ́ẹ̀ náà ni rírí ọlọ́wọ́ ọbẹ̀ nìkan kan wá yóò máa yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ bá ti wà ní kó tó ga sí àwọn tó wà níbi tó ga tán àwọn ọmọ ọlọ́run gbogbo ìgbà ni àwọn tó wà ń sálẹ̀ wọn kàn ọlọ́run lẹ́kọ̀ọ́ kan ni àdúrà tó so kọ́ wa máa gbàdúrà pé kó máa rí ọlọ́run lójoojúmọ́ ṣé kò wá dáa kọ́ wà níbi tó ga jù ṣé kò wá dáa ẹ́ so ká gbìyànjú kọ́ ẹ pé nta máa lé nìyẹn ká má máa ẹlòmíì ti ẹlòmíì ti ó ti múlé ayé rẹ̀ ó ti fi ó ti fi ó ti fi èdè dé báyìí yóò sọ pé èmi ò ìlé dànù gbọ̀nsí mọ́ láyé mi náà láyé mi tí màá fi kú ìlé dànù gbọ̀nsí tí màá fi kú ìyàwó mi kò lè bójú láéláé tí kò ṣeé ṣe tí màá fi kú ẹ lè ṣe léyìí láéláé má ó ti yẹ wọlé ẹgbọn bẹ kọ ọ̀rọ̀ wọn ti ní ziyadatu ziyadatu iman lẹ́yìn kí n ajáde lọ kí n lọ bí iṣẹ́ mi kí n gbé àmọ́ mi káwọn lọ wẹ so ọmọ abimọ ó lè sọ pé àwọn ọmọ mi náà wọn ò ní sẹ̀sìn kọjá bí mo ti ń ṣe yóò abẹ́rẹ́ kò mọ̀ bọ́lọ̀ ti pin ọlọ́wọ́ á yan ọmọ fún un ọmọ bá bẹ̀rẹ̀ olùsọ́sọ́ sí gbogbo ẹ̀ lọ́mọ bá bẹ̀rẹ̀ sí bójú bọ́ọ̀lù ti jẹ́ yọba tó máa lagidi yọba <laughs> tó máa ṣépè fún un pé ah ebe sì náà náà ń ṣe ẹ̀ báwa bá wá ń di ẹ̀sìn ni kọ̀bọ̀lọ̀ ju báyìí lọ so gbogbo eléyìí wàhálà lásán ni tó gbé àwọn èrò lé gíga ni wọn ò lé gíga ni àwọn ìgbàdo àkọlọ́jà àwọn ọmọ wọn tún ní jù wá lọ tó gbé tọ́mọ bá wà ní àdìjẹ́ náà tó ga yóò wá bẹ lọ́n pé wọ́n lọ́n mo fẹ́ kí bàbá mi náà wà ládìjẹ́ náà tó ga ọlọ́run sì gbàdúrà rẹ̀ yóò sì wà bẹ́ẹ̀. tó yẹ kí agbọ́dọ̀ máa gbàdúrà káwọn ọmọ wọn tún jù wá lọ ni ẹni yóò dúró pé wọn àwọn ojú òun lọ yóò tún wọn ṣépè fún un ẹ <coughs> tọ́ba jọ yóò gbàgbé tí ń ṣe ara tó wà ní ẹ̀sìn ni so lọ́kàrà bẹ́ẹ̀ kọ́lọ́n kó fẹ́ni kọ̀ọ̀kan alágbọ̀nyẹ rẹ̀ so ká máa lé gíga àlìjánná ká dẹ̀ máa lé ọlá tó tóbi ní inú àlìjánná òun náà ni ọlọ́run bá fẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ká jẹ́ kí àlìkìyámà kó jẹ́ pé ní òmùmúláyà wa ọlọ́mọṣẹ́ ṣàánú wa kọ́lọ́n jẹ́ kálìkìyámà ní múmúláyà rẹ̀ ọlọ́run jẹ́ olè rẹ̀ nìkọ̀ọ̀kan ọlọ́run ìta gbọ́ kọ́lọ́n jọ sí ọlọ́nfààní kọ́lọ́n jọ wúlò fún wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa